ìjókòó oríire ìtẹ́tí sí ọ̀rọ̀ ọlọ́run ìyẹn ni alukùránù lìkẹ̀rìm àti àlàyé ẹ̀ tàbí àtúpalẹ̀ rẹ̀ tàbí ìfọ̀síwẹ́wẹ́ tààmà sí tẹ̀síìrì alukùránù gẹ́gẹ́ nǹkan tá a ṣàlàyé lánàá nírọ̀lẹ́ àná lọ́dọ̀ àwọn ọkùnrin tí wọ́n bá ní tafsir quran wọ́n ń ṣe tafsir quran àtúpalẹ̀ quran jẹ́bẹ̀ ìyẹn ní gbé wọ́n fẹ́ tú kanlẹ̀ wọ́n fẹ́ ṣàlàyé ní wàhí láwọn oríṣiríṣi agbọn ọ̀tọ̀ọ̀tọ̀ yọ a fi sọ kalẹ̀ èdè lárúbáwá ni kìí ṣe pa forí ìrò ọlọ́run fún rẹ̀ ló sọ yẹn nínú kíni nínú kùránì ìpè kùránì yìí o kùránì bá sọ kalẹ̀ pẹ̀lú èdè lárúbáwá kò tún wá jẹ́ lárúbáwá lásán ó jẹ́ lárúbáwá tó ṣe kíni èyí tí ó yanjú ìlú wọn lárúbá tó yanjú ni pé èyí tí ó dàrú bàbá súra ẹlẹ́ẹ̀kejìlá nínú Quran súrọ́tù Yusuf ááyà ẹlẹ́ẹ̀kejì ń bẹ súra 12 àyà 2 ọlọ́run ní inna koranin Qur'anan la'allakum ta'qilun dájájú àwa la sọ ọ́ kalẹ̀ kùrìán ní kùrìán yẹn ni pé ní nta mọ̀ ń kà gbogbo ní alìkùrìán ní kọ́rọ̀ àyàkùrọ̀ ògbódìé kìrọ̀ átàn kùrìán bìmánà tálà yẹ tìlú wà tàbí tùlù wátàn alìmọ̀tìlù alìmọ̀kúrù nǹkan tá ń ka fàídà kọ̀rọ̀ ní ufa tàbí kùrùánà ẹ̀rí ọlọ́wà ní àrọ̀bíyàn tó jẹ́ èdè kíní èdè lárúbáwá la'allakum táàkìlò kẹbà lè ṣe làákàyè jàpá lárúbá ń gbọ́ èdè wọn ní kìí ṣèdè míì kó tó wá àdúgbò lọ́run wá sọ wípé yóò fọ́n káyé nínú sọ́rọ́tù jùmọ̀ à wà á kọ̀rí iná minhum lámà ìyàlẹ̀ hakùn bíhìm wa huwa al-azizul hakim dhalika fadlullahi yu'tihi man yasha wàhálìhì wàsálàm inú sọ́tù jùmọ́ àti ó wà lẹ́bí bá áfà fílùmí yìí na rọ̀súlà nínú yàtọ̀ alẹ́ ìmáyà àti ìwà ìzàkíyìn ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما dáálíkà fadlullahi yuti man yasha àyẹn sọ́rọ́tù jùmọ́ àsúra 62 tún nìyẹn sọ́rọ́ ẹlẹ́ẹ̀kejì lé ní ọgọ́ta mọ̀rùgbódíé ayẹ ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ sọ́rọ́ 62 àyà 3 ọlọ́niwà ìnà àtàwọn míì kí ni míì àwọn mìíràn mí ní ó nínú wọn lámà bíhìn tí wọn ò tí ì lépa bá wọn tí wọn ò tí ì darapọ̀ mọ́ wọn bàbá náà bí nǹkan àwọn èèyàn ní Islam ní Mẹ́kà àwọn kan ì darapọ̀ ìgbà tó yálà àwọn kan darapọ̀ àwọn olódarapọ̀ àwọn àǹsọ́rí ìgbà tó tún kọ́ wọn ní Mẹ́kà àti Mẹ̀dínà àwọn kan ò tí ì darapọ̀ gbogbo wa yóò tí ì darapọ̀ ńgbà mọ́ ọlọ́run gbogbo wọn ń bọ̀ wọ́n wà láàzízul hakim ọlọ́run ọba Tontoni náà èdè láti sọ Kùránì kalẹ̀ ńgbà na ṣùgbọ́n yóò dọ́dọ̀ àwọn míì tó jẹ́ kí n ṣàlàyé ti sọ́rọ́tù jùmọ̀ àkí sáré mu sọ ànábì tọ́lọ̀ sí wa ọ̀tọ̀ ẹbí ni sọ pé èdè ló ń fìràn ṣáwa jẹ́ lárúbáwá ń bì ní rárá ọlọ́run ẹ̀yin ń bẹ̀ sọ tí ò ní iyèméjì tí ò níbi tí ò bùkátà ti káwù tíra ṣàpé wọ́n ní ànábì tí wá ń lẹ̀ Yorùbá làwọn wọlé ṣe yínká Awólọ́wọ̀ àbí àwọn Akíntọ́lá àwọn Ògún àwọn kò ní bùkátà ti káwù tíra láti fọ ìsìn ìbéèrè ni pé ṣáwọn pera wọn lánàá bì ṣàpé tàbá sọ pàànà bí ó nítumọ̀ àbí àwọn ànábì ọlọ́run tá a sì ń kàtà wọn sọ pàànà làwọn táwọn wọlé ṣe nǹkan sọ pé ànàbí lòdì táwọ́lọ́wọ́ sọ pé ànàbí lòdì agbọ́ nínú ìtàn Ògún tógun sọ pé ànàbí lòdì àbágbọ́ nínú ìtàn Ṣàngó tó sọ pé Ọlọ́run ló ràn sí yìí o ẹgbà ilé ẹgbà tọ̀ ṣèbí Ṣàngó kan jọba lọ́yọ̀ọ́ tí ń ṣèjọba tiẹ̀ kò sọ pé ìlànà bẹ́ẹ̀ fi mọ̀ sí lọ́run lélẹ́yìí o Ọlọ́run rán mi sí yín pé kẹmọ kẹmọ ọlọ́kan o Ọlọ́run rán mi sí yín pé tẹ bá fẹ́ sìnkú báyìí ní kẹ ṣe kò sọ bẹ́ẹ̀ ògùn ọ̀sọ́ òdó náà ní bùkátà ti kájẹ̀ mọ́ owó tíra láti fọ ìyẹn pé wọ́n kì í ṣànábì ọlọ́run ẹ̀rí àwọn fúnra wọn sọ pé ànábì ọlọ́run làwọn ṣùgbọ́n àwọn tá à ń kà yìí wọ́n pera wọn ní kí ni ànábì ọlọ́run inni rasulullahi ilaykum èmi jẹ́ òjíṣẹ́ ọlọ́run sí ìyí ọlọ́run sànà tó ní agbọ́n èdè gírámà ni táǹpẹ̀ ní náhù surf mọ́fọ́lọ́jì yẹn ni ìṣẹ̀dá èdè àwọn tó ní ṣe pẹ̀lú etimọ́lọ́jì ìṣtíkọ́k ìpìlẹ̀ ọ̀rọ̀ kọ̀ọ̀kan inú èdè gbólé ti wá hmm? ẹ̀wọ̀ oníṣẹ́ wọ́n máa ń pe ẹniwé tí ń fi yẹ́lẹ̀ oríṣiríṣi balago rhetoric hmm, ẹwà èdè gbogbo ìtẹ́ ẹ̀kọ́ ní Yorùbá yẹn àsọrégé àsọtúnsọ àsọdù oríṣiríṣi èdè dára bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ abala kan nìyẹn nù kúrò tí a bẹ́ẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀mí tẹ̀sílì ilé pé ọkàn fẹ́ bá sọ̀rọ̀ ká tó wá abala <clears throat> ìdájọ́ tó ń jáde nínú Quran odidi tírà 25 volumes ó ní alimam al-Qurtubi tó kọ tó pè ní al-Jami'u li ahkamil Quran ìwé tó kó sínú àwọn ìdájọ́ ẹ̀sìn tí ń bẹ nínú al-Quran tó ń bá ti ń tún Quran gbogbo àwọn àyà yẹn ìdájọ́ ẹ̀sìn tó wà ń bẹ ní ó máa fàyọ torí náà ìmọ̀ tẹ́tí gbọ́rọ̀ ọlọ́run àǹfààní ti ń bẹ ń bẹ̀ ó gọ ń tí ọ ó kọjá bẹ́ẹ̀ abẹ́ ọlọ́run bá lè jọ lákò alágbọ̀yé ọ̀rọ̀ yìí so ibi tá a dé oní sùrọ́tìlì kọ́là sura sixty eight sura ẹlẹ́ẹ̀kejì dín ní àádọ́rin ẹ sì rí i pé áyà ẹlẹ́ẹ̀kẹta la kà lánàá àbí la ṣàlàyé lẹ́yìn ìgbà tá a ti mú ṣókí àwọn ẹ̀kọ́ àti àǹfààní tá a rí nínú àyà alákọ̀ọ́kọ́ àti àyà ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú ògùn ọlọ́run a máa tẹ̀síwájú lónìí pẹ̀lú bíbẹ̀rẹ̀ àwọn ẹ̀kọ́ àtàǹfààní tá a rí jẹ nínú àyà ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn náà láti wá máa bọ́ sí àyà ẹlẹ́ẹ̀kẹrin bí ìdílá ìtàhálà nínú súra ẹlẹ́ẹ̀kejì ní ní àádọ́rin súra 68 tàbí sí súra tó kọlà ọlọ́ọ̀bá alékiọlá abẹ́ ò tọ́ ahọ́n wa sọ́nà ò èyí tá a mọ̀ nínú ìmọ̀ ọlọ́run kò fi mọ̀ wá èyí tá a sì mọ̀ jẹ́ kó wúlò fún wa أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ìwánàfíhí ونفسي بسم الله الرحمن الرحيم ọlọ́run ọba kú lọ́dọ̀ àṣẹ̀tọ́n ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ọlọ́mọjù ráyè láàrin wa àṣẹ̀tọ́n pàápàá irú ẹ̀yin obìnrin ń sìn èyí tó ga jù nínú iṣẹ́ tó ń fẹ́ máa ń ṣe ó ní kó tú ẹ̀yin àtọkọ yín ká kí ni mo sọ pé ó ga jù tóbìnrin fẹ́ máa ń ṣe lọ́dọ̀ obìnrin tí ṣẹ̀tọ́n fẹ́ máa ń ṣe lọ́dọ̀ ó máa fẹ́ tú obìnrin ká pẹ̀lú ọkọ ẹ̀ yóò fẹ́ lé obìnrin kúrò nílé ọkọ ó lọ́wọ́ pé tóbìnrin bá ti lé kúrò nílé ọkọ àwọn ìwà àbàjẹ́ kan ti di ọrùn fún torí kó ti da abẹ́rẹ́ tí ò ṣe kéni tí kò ní okùn nídìí tí a bá wo inú Suratul Baqara súra wo ni mo pè súra ẹlẹ́ẹ̀kejì súra 2 àyà 1 102 aya 102 ọgọ́rùn kan àti méjì ọlọ́run ní wọ̀tẹ́bẹ̀rù máa tàtìlú ṣẹ̀yà tí ìnà àlà múlìkì Suleiman kàkà tí àwọn bànú Israel tí wọ́n fi máa tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ọba tí mẹ́nu Taureta tí ànábì mú wá tí wọ́n fi tẹ̀lé nǹkan tí àwọn ànábì ọlọ́run sọ fún wọn gẹ́gẹ́ ànábì Dáúd Suleiman àbáwọn ànábì ọlọ́run tó ti wá ṣáájú pàápàá jùlọ tàórítà kẹ́kí wọ́n fi mọ̀ tẹ̀lé wọ̀tẹ́bẹ̀rù mẹ́tẹ́tìlú ṣẹ̀yàtínù ẹlẹ́múlìkì Suleiman in tí wọ́n tẹ̀lé ni nǹkan tí àwọn ṣẹ̀yàtín èṣù tí wọ́n ṣe àfitì ẹ̀ sọ́dọ̀ ànábì Suleiman tí wọ́n bá ṣe àfitì nǹkan sọ́dọ̀ ẹnìkan kò túmọ̀ sí sọ̀rọ̀ yẹn rí bẹ́ẹ̀ èyí gbogbo aná láàmú gbọ́ tá a sọ gbọ́ ní lágbájá sọ báyìí sábà lọ wádìí àríkò nǹkan ló sọ torí náà wọ́n irọ́ tí wọ́n pa mọ́ ìjọba ànábì Suleiman ó ní wọ́n ń tẹ̀lé kí ni irọ́ tí wọ́n pa mọ́ ìjọba ànábì Suleiman àwọn èṣù wọ́n lọ ń kọ́ àwọn èèyàn ní oògùn idán pípa àṣàsí àránsí gẹ́gẹ́ báwọn èèyàn ṣe máa ń ṣe káàkiri lónìí tí wọ́n ní wọ́n sàṣẹ́ nìkan ọ̀dọ̀ àwọn èṣù ló ti wá nákàlí ká wá nákàlí káàkiri òǹdè pàró ìfúnpá ìgbàdí ìkọrùn nǹkan fi sọwọ́ èyí tó mìíràn tí ó dì mọ́rùn tí ó fi hanú rùn èyí tí oríṣiríṣi bẹ́ẹ̀ ọlọ́ni wà máa káfàrọ̀ Suleiman anábì <clears throat> Suleiman ò ṣe kèfèrí ìyẹn ni pé nǹkan tí wọ́n ń ṣe yẹn tí wọ́n sọ pé ìjọba Suleiman Islam máa káfàrọ̀ Suleiman anábì <clears throat> Suleiman wàlàkín ṣùgbọ́n àṣàyàtínù káfàrú àwọn èṣù àwọn ni wọ́n ṣe àgbàgbọ́ yóò alìmúnà nẹ́ẹ̀sà tí wọ́n bẹ̀rẹ̀ sí kọ́ àwọn èèyàn ní àṣẹ́hẹ̀rù idán idán bá ń sọ bí yàtọ̀ sọ́rọ̀ àbúrakádàbla àṣàṣí àránsí ogun wọn yẹn tí wọ́n fi bàbá èèyàn jẹun tí wọ́n máa sọ̀rọ̀ tí wọ́n ní tí ò ní lè rọ́rọ̀ sọ. ohun ọba ha há níbi tí ní ka sọ̀rọ̀ tàbí káhàn rẹ̀ ó yọ tàbí kó máa pọ ẹ̀jẹ̀ ẹlòmí ibẹ̀ ni ó gbà kú wọn na àwọn òbí ẹ̀ mọ̀ pé kò tiẹ̀ lágbára àṣé ò tiẹ̀ lágbára ní sọ̀rọ̀ o àṣé kò tiẹ̀ ní nǹkan kan mo rò pé ẹlòmíì yóò jí láàárọ̀ gbogbo ara rẹ̀ yóò wúwo kò ní lè gbé ara ẹlòmíì ẹnu rẹ̀ lè wọ́ sẹ́gbẹ̀ ẹlòmíì ojú ẹ̀ lè fọ́ ẹlòmíì lè da dídí ẹlòmíì lè darọ ẹlòmíì gbogbo àlámọ̀rí rẹ̀ ó dàrú ẹlòmíì tó bá jẹ́ ẹni tó nílé ìtajà gbogbo ọjà rẹ̀ yóò ṣòfò yóò kàn rí pé gbogbo ilé ìtajà òun ti kò sí nǹkan tó ń bẹ̀ mí ẹlòmíì àárẹ̀ ní ìwọ̀n kí ẹlòmíì ọmọ tó máa kú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe yẹn ló ń pè látàbí nù ẹ ń bá ti lè ṣe ẹyọ kan nù ẹ ti kó ní Islam ìyẹn lọ́lọ́ ní wàá máa ń káfàrọ̀ sílẹ̀ ìmọ̀n àbẹ́lẹ̀ ìgbà ẹ̀wọ̀n ṣe kèfè ní gbogbo àwọn nǹkan yẹn kò kọ́ wọn ọkọ̀ ògbìngbì àyájọ́ àásán gbogbo àbí ogun àwọn nákàlí tí ó mọ̀ ká oríṣiríṣi nǹkan tá nímọ̀ tún mẹ́ tí ò ní lédè lárúbáwá àámúsàkọ́kù àtàwọn oríṣiríṣi bàbá wọn yóò ní wọ́n ní náà àwọn ní ń àwọn èèyàn níbẹ̀ wà máa ń alẹ́ yìí a sọ kalẹ̀ fún àwọn mọ̀lẹ́kà méjì ní ìnílẹ̀ ṣàlàyé yẹn púpọ̀ torí pé kìí tẹ̀ síra ayé àbúgẹ́ mo fẹ́ ṣe bibabil wa maru wà máa yóò alì náà ní àwọn méjèèjì yóò ní kọ́ ẹnikẹ́ni min yakula

ní sura 2 sura ẹlẹ́ẹ̀kejì àyà kejìlélọ́gọ́rùn Suratul Baqara ọlọ́run ní fáyàtà alàmúhùnà nínú húmá wọ́n wá ń kọ́ lọ́dọ̀ àwọn méjèèjì yẹn máa yìí fàrẹ̀kúnà bí i bẹ́yìn ẹ̀lẹ̀ márùn ún wọ̀gbọ̀jì fẹ́ mú àpẹẹrẹ nǹkan tí wọ́n kọ́ nínú dán lọ́dọ̀ kọ́ mú wa pé dáwà bá ń pè tán fi máa ya ọkọ àti aya tán wá náà ti sàfìrà tó sí ọkọ yẹn tó bá rí ìyàwó ẹ̀ ìyàwó rọkọ ojú àwọn méjèèjì ó kàn déédéé kí ìdíra wọn ni ọkọ ó fa àdájọ ìyàwó náà ó fa àké tàbí kọ́kọ́ fa àké kí ìyàwó padà wọn àfẹ́ para wọn ìgbà míì ó lè jọkọ ní àtàbí òmù tó bá bí róbìnrin yẹn inú òhàn bíi igi ìyá ọba fò jáde ó fẹ́ pa àwọn àwọn èèyàn ọba mọ̀ dìímú lójú ó le kò gbọ́dọ̀ wọnú lé lónìí ní wọ́n pẹ̀tù sí òru yóò tún lù torí pé àgbàgbí ti mú tí wọ́n ń pè ní fìràkù ìgbà míì tó bá róbìnrin yẹn gan nǹkan míì ni ó máa rí ó lè wo orí ẹ̀ kó jẹ́ kí nìyí ni ó máa rí fúnra ẹ̀ ni ó kó jáde nílé bẹ́ẹ̀ náà wọ́n lè sàsóbìnrin jáde ń rọ́kọ ẹ̀ ó lè jẹ́ tọkọ bá sọ̀rọ̀ òórùn tí ó jáde lẹ́nu ọkọ̀ yóò burú ju òórùn tó ń jáde nínú súnkàwé lọ yóò agbẹnusẹ́gbẹ̀ ọkọ̀ yóò kàn gba etí ẹ̀ ní òun bẹ́ẹ̀ sọ̀rọ̀ gbẹnusẹ́gbẹ̀ àsàsíni tàbí tó bá rọ́kọ̀ ẹ̀yẹn ìbànújẹ́ sàmọ̀bà ọlọ́ni máa yóò fàríkù náà báyìnà lèmọ́rì ìwòsànjì láàrin ọkọ àtìyàwó ní tí fi ṣe láàrin wọn àṣẹ ìtọ́nù ń kọ́ wọn tẹ̀sán pé ńgbà kan gbajúmọ̀ ní àà ah, fìrákù ń bẹ lọ́wọ́ àfa yẹn àfa tó bá fi lè sa fìrákù yẹn kì í ṣe mùsùlùmí kò bá àmọ́ kírun kò bá àmọ́ gbàwẹ̀ ẹ̀sìn ẹ ti bàjẹ́ torí bọ́lá wọn bá sọ wípé kúfùrù ni ìṣe kékeré ló ṣe yìí tóró ti pé nǹkan mí ìyàtọ̀ sọ́lọ́hun tẹ bá ti lè tọmọ yín tẹ bá ti rán ọmọ yín lé kí ó tó lọ kí ó tẹ bá ti rí tọmọ yín wá láǹgbá kiri tẹ ìrànpọ̀ ọmọ yín ti fẹ́ di kékeré nìyẹn tó ń wá kọ̀kọ̀ yẹn ni dárí mọ́ tó ń wá láǹgbàbù akọ tó ń wá bu torí nínú fìrákù ó wà ní jẹ́mọ̀ ní ìṣẹ́júṣà fìrákù akọ àtàbò yẹn wọ́n akọ ẹ̀yìn wọn síra wọn àwọn nǹkan tó yẹ wọ́n fi sí wọ́n fi sí ọkọ àbìyàwó yẹn ó parí oríṣiríṣi omi ìwọ́n lọ gbé lébi omi tó bá fi ń kún débẹ̀ gbogbo ìgbà tó bá dé kún débẹ̀ láwùkọ àti ìyàwó ìyàwó fẹ́ para wọn dànù tó bá tún dìgbà ẹ̀rùn ojú wọn lè wọ́n sàtìrà wọn lẹ̀ lọ́rọ̀ tó oríṣiríṣi ṣùgbọ́n nígbà tí lè fà á kó jẹ́ ìkan báyìí kò ní jẹ́ mùsùlùmí náà sọ̀rọ̀ káàfìrọ̀ ó ti di kèfèrí kèfèrí tí kúfùrù kìí torí kó ti ṣẹbọ ó ti mú nǹkan mí pẹ̀lú lọ ọ̀rọ̀ tí mo bá débẹ̀ ní gbólóhùn ta fi ń bẹ̀rẹ̀ tafsir tọ́lọ̀ ní idha qara'ta al-Qur'an fasta'id billahi minash shaitani rajim tẹ́bá fẹ́ ka Qur'an tẹ́bẹ́ bẹ̀rẹ̀ àlàyé ọ̀rọ̀ ọlọ́run àbí ẹ̀fẹ́ ka Qur'an ẹ sá di òun ọlọ́run kò lọ́dọ̀ ṣaitan mo á sọ pé ṣaitan tẹ́ rí yẹn iṣẹ́ tí mo ń ṣe iṣẹ́ aburú torí bá ń ṣe tafsir human heart wọ́n sàlàyé pé nínú iṣẹ́ tiẹ̀ ni kó lè yí kò lè ọkọ̀ yìí iṣẹ́ tó mọ̀ ṣe lọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ babaláwo bẹ́ẹ̀ bá lọ́dọ̀ ọwọ́ ẹ̀yìn obìnrin tẹ́lẹ̀ fẹ́ ṣe ògùn kan wọ́n kọ̀kọ́ sàfùrà kù sí wà tọ̀wọ̀ ẹ̀wọ̀n ó ṣẹ̀ṣẹ̀ wá fún ọ ní mùyíbà gbogbo ní ọ́nà kó máa jẹ yẹn mùyíbà ìjọ́ ń pè ní mùyíbà ní ògùn ìfẹ́ ẹni tó bá tún fi sàn ògùn ìfẹ́ sóbìnrin náà tó fi kó ní ìsìlámù gbègbè rí tún lò kìdíkà àbẹ́bí sọ̀rọ̀ láàrin ọ̀sán ìnà orúkọ والتمائم والتويلة شرك إن رق والتمائم والتويلة شرك ọ̀fọ̀ pípè àyájọ́ àásán ògèdè gbogbo nǹkan tí wọ́n máa ohun ẹnu yẹn tí wọ́n máa lò àtàṣẹ tí wọ́n tàjí láṣẹ báyìí títí yóò sì gbẹ lójú yín náà lẹ́sẹ̀kẹsẹ̀ mẹ́rin gbogbo ewé ó gbẹ èèpo rẹ̀ ó tún ṣe parapara yóò ta yóò sì gbẹ bẹ́ẹ̀ wọ́n ni wọ́n ta láṣẹ wọ́n máa ń lo ìgbín ó kọ́kọ́ ju ìgbín títí ìgbì ṣé ìgbín ò ní rìn lọ ìgbín bá ti wá rìn lọ́nà ìgbín táwọn fẹ́ lò ìwọ ọdí àwọn onígbò bá wọn tọ́jú ìgbín ṣé èèyàn kò jẹ́ kí gbìn rìn lọ wọn àbínú wọn àtàlàṣẹ nǹkan bí wọ́n ń lò ní àwọn nǹkan mìíràn wọ́n tí ó ti lóògùn tí wọ́n ti ṣe gbogbo ìyẹn ní bá ti ṣe kò ní jẹ́ mùsùlùmí ìrìn so àyájọ́ gbogbo ẹ̀ wọ́n tàmáyìn pàró ó ń dè tí ìfúnpá ìgbàgbí ìkọrùn tó díẹ̀ máa so nǹkan mọ́ra kiri ṣírìkan ẹ̀bọ̀n akbáru ni ìrúgbé àwọn ìgbẹ̀jẹ́ ṣe yẹn kìí ṣe látàn wá só mọ́ra tó ń bá yìnyàn gbà bí wọ́n ṣe aládàkò mìíràn ó ti lẹ́pọ̀ tó sì wàtíwẹ́lá ògùn ìfẹ́ kí ẹ̀mọ́ ìsàsóbìnrin tó nífẹ̀ẹ́ bóyá bá sọ̀rọ̀ ní fẹ́ ní irú òsì ẹ̀ ẹ̀ẹ́n ó sì lọ àsùn oorun ọjọ́ méje ń bì wá fẹ́ mi ní irú ẹ̀ òkè yóò kàn lọ sàtú ọmọbìnrin yẹn ò ní mọ̀ kò ní mọ̀ yóò kàn bá rẹ̀ yóò kó fún rẹ̀ bí gbogbo ayé ní kó mọ̀ lọ yóò kó lọ ilé ọkùnrin yẹn ọjọ́ méje tó ní yóò lò ní yóò lò yóò ṣẹ̀wá lọ kí sílẹ̀ ó bá àfẹ́ kí lòun wá dé ibi ìlú sùn ó lò sí ìdíjà ọjọ́ méje àṣà sí ni ànábìlẹ̀ tó bá ṣe ṣírkùn ẹgbọ́n iṣẹ́ ṣẹ̀tọ́ náà ni èṣù ní ọ̀ràn iṣẹ́ àjẹ̀nú kan yóò tọwọ́ bọ ọpọlọ ọmọbìnrin yẹn yóò blọ́kẹ̀ kò ní lè rí zìn yàn omi ò ti ẹ̀yìn ọdún méje yóò ti bímọ omi ò ti ẹ̀mí kò láàlà àbí bí wọ́n fi ṣe yẹ pé àwọn lọ kàn mọ́ igi kan ní ọ̀gẹ̀dẹ̀ wọ́n máa lo ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ oní kílógún anyway kí é pé mọ́ mọ́ dandan èyàn kàn ẹ̀yìn náà máa ẹ̀mọ́ ń gbọ́ táwọn èèyàn máa ń sọ bóyá ń bi tí wọ́n rí mọ́ bóyá katapila ṣiṣẹ́ ń bẹ̀ ohu ojú obìnrin ìyọ́kànlá ní kí lòun ṣe bí ó ní àwọn ọmọ mọ́mì mọ́mì dìbò mọ́mì ẹ̀yìn lẹ́bí mi níbo bàbá mi yóò àwọn owó ọkùnrin ẹ̀ṣà ó sì fi tó bí ogún ọdún ó lé ó sì fi ọgbọ̀n ọdún lẹ̀ ní ọwà wálẹ̀ tàbí igi jẹ́ kan ló bẹ́ àwọn dè wọ́n là ṣéṣù jẹ́ bí kan tó tàbí nǹkan jẹ́ bí kan lọ àti gbọ́rọ̀ ẹ̀ obìnrin wa kò sí tó lè ṣe mọ́ òun àwọn ọmọ ní kò mọ̀gbà tó ní gbogbo ọmọ ẹ̀ torí náà wọ́n ń kọ́ lọ́dọ̀ àwọn méjèèjì nǹkan tí wọ́n fi máa ṣòpinya láàrin ọkọ àti kí ni àtàyà wà mọ́ ń bi dọ̀rí iná bìí mi àhàdù kò sí ìnira kan tí wọ́n lè kó bá ẹnikẹ́ni pẹ̀lú àṣà tí wọ́n yàn tí wọ́n bá sàásí ọ kò lè mú ọ. ilá bi ìtìlá àyàfi pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run yẹmi pé ní ọba ṣàfihàn tó bá mú yàn ọlọ́run ló yọ̀ǹda pé kó mú yàn nítorí àwọn ìdí tó pọ̀ nínú rẹ̀ kó jẹ́ àdánwò fún ẹni tó ṣàfihàn àtẹ́dá kí ni tààtà sí ẹni tó ṣàfihàn yẹn àdánwò ní fún torí pé inú rẹ̀ ó dùn kàkà kó fi ẹbọ yẹn sílẹ̀ kí ní ó ṣe yóò tún máa ń ṣe àwọn èèyàn tún wá máa bá fúnrù nǹkan yẹn bí ó sì máa ń ṣe lọ tí ó fi kú sínú ẹbọ tí ó lọ wọ náà tẹ̀bá àdánwò ni kò ní lè rọ́gbọ́ àdá ẹn tí ń sà sí àdánwò ni fún bóyá yóò lọ bẹ àwọn kò ní yóò kó inú Islam tàbí yóò mọ yóò pẹ̀lú Ọlọ́run torí nǹkan tó ṣe yẹn tó bá ti kú sínú àsàsí yẹn yóò lọ wọ àlìjẹ́ náà jẹ yóò kúkú ṣẹ̀yìn ni ọlọ́run ti lè fún wòsàn náà láyé tí ó tún jádánwò fún pé àwa la tó bẹ́ẹ̀ tàbí kó sọ pé òun dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórúkóyé torí náà gbogbo nǹkan tí wọ́n ń ṣe ẹlòmínì ẹ̀yìn ní òsáyé kì í nípa sọ pé òsì nípa sọ ni pé kò sí nípáyé lè fi ṣe ẹnikẹ́ni kódà kó mọ́ jẹ́ mùsùlùmí ilá mi ní ìlà àyàfi bọ́lọ̀ bá yọ̀ǹda lóko torí pé ọ̀pọ̀lọpọ̀ gan àìmọye àṣà tí wọ́n ti fàṣẹ́ lómi ní ilẹ̀ ìṣíjókòó bí a ń gbà tẹ̀lé ọkọ yìí àwọn àbúrò ọkọ mi lè wò wípé o lè yóò fún alówó kì í sì ṣẹ̀yìn ń pa ìwọ̀n lọ tí ò ní mú wọ́n sàtọmọ yìí kò ní mọ̀ ilé ti yí gangan ti bóòdé ìyàwó ilé mi ìbànújẹ́ ni tó fẹ́ ọkọ tó dáa àkórọ ọkọ tó dáa fẹ́ yóò máa sàṣẹ ọ kí ṣiṣẹ́ ṣiṣẹ́ lè bọ́ ní ọkọ kí wọ́n lè lé ọ tí wọ́n bá dẹ̀ lè jáde ó ní ọkọ̀ọ̀kọ̀ káà kí ní ah, kan ṣe èkó ń sì ṣùgbọ́n ìwọ ọmọ torí pé ìgbàkan ọ̀sọ̀lẹ̀ tó torí náà torí pọ́lọ̀ wọn ò ṣe kí ni kò yọ̀ǹda hadith anabi wa muhammad ó ní aṣeitan orí omi ìjọba rẹ̀ wà lójoojúmọ́ mímọ́ béèrè lọ́wọ́ àwọn ìránṣẹ́ pé iṣẹ́ kí ni wọ́n ṣe kí ó sọ oríṣiríṣi iṣẹ́ tó kálukó máa ń sọ ẹni tó wà sọ pé òun yege láti ìyá ọkọ àtìyàwó kan òní ò wá fún ní abé tí ó bí yóò gbé òkà rẹ̀ mú ní òkè ní ọ̀rọ̀ bí mo sọ lọ́bẹ̀ nìyẹn wípé kẹ́ẹ̀kú ilé ọkọ yìí ìgbìyànjú àṣẹ ìtọ́ọ̀nì lójoojúmọ́ bí mo tún fi ń sọ yìí náà ní ṣe tó ò tún máa ṣiṣẹ́ nú ẹ̀mí yín kí ni iṣẹ́ tí ó máa ṣe ìwọ tó fi kókò ilé ọkọ yìí yóò wá máa fún ọ ní àwíjàre excuse wípé kéèsì tí ẹ yàtọ̀ sí èyí tí mo ń sọ kìí ṣe ṣù ní tiẹ̀ ọkọ rẹ̀ yẹn ni ọ̀dà torí pé ṣàìtọ́ burú bẹ́ẹ̀ ṣe wọ̀n yóò máa fún yàn ní àwíjàre ṣùgbọ́n gbọ́dọ̀ ronú a ò sọ pé nínú Islam èèwọ̀ ni a ò sọ bẹ́ẹ̀ kí ìyàwó sọ pé òun ò fẹ́ ọkọ tàbí kọ́kọ́ sọ pé òun ò fẹ́ yàwó tọ́kọ bá lóun ò fẹ́ yàwó mọ́ òun là ń pè ní tọ̀láàkì divorce ìkọ̀yàwó sílẹ̀ tọ̀lá antitọ́ọ̀lì mo kọ́ ọ lẹ̀ kódà odidi súrà kan lọ́lọ́run ti sọ́nu kùrántà àmà sí sọ́rọ́ tó tọ̀lá àbí yá ayọ́ ànàbí ìdá tọ̀lá kú tó mo nìsá àpàtọ́ lè kó nà lè ìjà ti ìnà wàásù lè ìjà ìdọ́lọ̀sọ̀rẹ̀ tẹ bá fẹ́ kọ àwọn aya yín sílẹ̀ fàtọ́lìkò húnnà lè ìdàtì iná ẹkà mọ́lé wọn lọ lọ́sọ̀kan òru kan kú ònú ilé bí kẹ́ẹ̀dẹ́ kẹ́ẹ̀yọgi sí wọn tàbí kẹ́ẹ̀yàdá tàbí kẹ́ẹ̀lẹ́jú kó yà máa lọ́wọ́ lọ́wọ́ bàbàbàbà kẹ́kẹ́rù ẹ̀ jáde lọ́sọ̀kan òru kan ọ̀nà ẹ ìgbéléjókòó nínú ilé yín wàásù lè ìgbà ẹtún ṣóǹkà gbéléjókòó yẹn kó pé tọkùnrin bá fẹ́ kọ́yàwó oṣù tí ọkùnrin bẹ́ẹ̀ súnmọ́ obìnrin yẹn kò lè kọ́ ọmọ lóṣù yẹn ó dìgbà tó bá ṣe nǹkan oṣù míì obìnrin kan parí nǹkan oṣù rẹ̀ ní ìsìn ọkọ rẹ̀ wá súnmọ́ wá ní mo kọ́ kò wọ́ọ̀kì ó tún dìgbà tó bèrè bá tún ṣe nǹkan oṣù míì tó parí ìgbà náà ló tó lè kọ tó bá lọ báyẹn yẹn là ń pè ní tọ́lá tìbí bẹ̀rẹ̀ ìkọsílẹ̀ ti bídíà kí è ṣe lànà tàbí wàá yẹn lórí pé lọ àwọn ayé ayé ayé ní ó ṣe é làkíní ìkejì tó bá fẹ́ gbà padà ò ní jẹ́ kó ṣe é làkẹta ó súnmọ́ ní ọkùnrin tí ò bá fi súnmọ́ goodbye ìjọkùnrin yẹn láǹfààní láti fẹ́ ìyàwó yẹn mọ́ bẹ́ẹ̀ ni ó láǹfààní kí láǹfààní tó ní ni pé yóò ṣe akudo jẹ̀dìd yóò so yìgì ní ìfóbìnrin yẹn kò bá mọ́ tí ìṣe ọkọ mi ò torí àṣìgbọ́ kan wà àwọn yẹn tó bá ti lè kọ báyìí ó dìgbà tó bá fẹ́ ọkọ mi rárá èyí tọ́lọ ní asúlé ìdá ẹyẹ ọ̀kan náà ni oṣù mẹ́ta tó lò yẹn tàbí nǹkan oṣù mẹ́ta tó ṣe tó kọ́ yẹn ó jẹ́ tọ́láàkù báìn bẹ̀ìnúnà tó ṣúgọ́rọ́ ó jẹ́ ìkọ̀sílẹ̀ tó fojú hàn yẹn tó clear ṣùgbọ́n ṣúgọ́rọ́ ni kékeré ni kìí ṣe bí ńlá obìnrin àtọkọ̀ yẹn sì lè fẹ́ra wọn tọkùnrin yẹn bá ní tó bá wù láti fẹ́ yóò àtúnṣe akudu jẹ̀dí yóò tún ṣe ṣe so igi tuntun ìgbà tó so igi tuntun fún ló bá tún kọ́ ìgbà tó kọ́ ń kọ́ ó tún láǹfààní láti tún fẹ́ yóò tún so igi tuntun fún ó tún wá so igi tuntun fún lẹ́lẹ́kejì ẹlẹ́kẹ̀lú ló fẹ́ kọ́ yẹ ẹlẹ́kẹta ìyẹn lọ́lọ́ ní kákó obìnrin lẹ́ẹ̀mejì ní ìyẹn tí a ti kọ́ àti tún fẹ́ àti kọ́ àti tún fẹ́ tó bá ti wá dẹ lẹ́ẹ̀kẹta tó kọ́ yẹn ó là ń pè ní bá ìlúbà ìlú náà tó lè kò bọ̀rọ̀ èyí tó fíà èyí tó ga ìyẹn gan kò ní parí ìdà nílé yóò lọ ní tó bá ti wá parí ìdà ò lè fẹ́ padà mọ́ àyàfi tó bá fẹ́ ọkọ míì fọkọ yẹn wá sínú fídọ̀ tó fi í ọkùnrin yẹn sì gbọ́dọ̀ súnmọ́ gẹ́bà mẹ́bí ṣe sọ yóò jẹ oyin ìyàwó yìí ìyàwó náà oyin ọkọ yìí wọ́n gbọ́dọ̀ ní fọ́n wọ́n gbọ́dọ̀ ní sexual intercourse kó tó lè sọ pé òun ó kọkùnrin yẹn tó lè fẹ ẹ tó fẹ lákọ̀ọ́kọ́ tó tó kọ́ tó tún ti kọ́ lẹ́ẹ̀kẹta yẹn kírú bá ṣẹlẹ̀ ní ó ṣẹlẹ̀ wá rí òní nìka tá a fi sọ obìnrin dẹ̀ tọ́kọ́kùnrin wọ́n ti kọ́lẹ̀ méjì wọ́n ti kọ́lẹ̀ lẹ́kẹta ni ọkùnrin yẹn wá tún ní òwú fẹ́fẹ́ ó wá lọ bá ọ̀rẹ́ rẹ̀ kan tó jọ̀ọ́ bá mi fẹ́ àmọ́ mọ́dé bẹ́ẹ̀ o àwọn èèyàn wá rí pé wọ́n ṣe nìka lóòótọ́ ló bá tún kọ́lẹ̀ pé òun ò fẹ́ mọ́ ó sọ ọ́ dẹ̀ fún ọkùnrin yẹn àrọ́mù ni ìwọ nínú ṣẹ̀rẹ́ Islam tá a bá kẹ́sìn ẹ̀ àwọn adájọ́ òṣèlú jẹ́ ń pè ní fásitì wọ́n tú wọn ká wọ́n ṣòpinya lànàbì fi ní ẹni tó ṣòpin ilẹ̀ tọ́ fún èèyàn àtẹ́jẹ́ ṣòpin ilẹ̀ tọ́ fún àwọn méjèèjì ọlọ́run láàánà wọn àwọn nǹkan yẹn ò fi bẹ́ẹ̀ gbilẹ̀ ńlẹ̀ Yorùbá torí pé ẹ̀kọ́ ìkọra ẹni gan àmọ́ tó fi dọ́dọ̀ àwọn àpá ìyẹn ìdí àkọ́kọ́ ìdí ẹlẹ́ẹ̀kejì ni pé ká máa kọ obìnrin gangan ó wà nínú nǹkan tí a kórìíra nínú àṣà wa nílẹ̀ Yorùbá gbogbo ọgbọ́n là á máa dá kó kí àwọn ọmọ kò lẹ́dẹ̀ ọkọ ṣùgbọ́n lókè ọya kò nítumọ̀ ló yẹ pé gbogbo ẹni bá bímọ obìn tó fẹ́ kó fi ara òkè ọya kó kì bí kí wọ́n kọ́ sílẹ̀ lẹ́rù torí báwọn ò ká sí yóò tún mọ̀ ìyá lẹ́nu tó bá ń bínú sí pé kí ìbọn náà mò ni yóò rọkọ mi yóò sì rọkọ̀ mí lọ́dọ̀ wọn níbẹ̀ èyí ni ó kódà ní bí wàá bí ìyàwó ó mọ ní kí ló ló àní yàwó níjò wọ̀lá ìlú ìpa kò mọ̀ ní àdíbò ìyàwó àsùnmọ́ ní tọ́kí àsùnmọ́ ti kọ̀ ìyàwó yẹn o kò fẹ́ mọ́ o rárá rárá tọ́fíkì wá rí pé eléyìí wù mí torí in tó wù mí ò wù ọ́ láì fi pawọ́pọ̀ ọ̀fẹ́ bẹ́ẹ̀ yóò sì mọ́ ìyá méjì tí ò jẹ́ mọ́ àwò kan náà àwọn èbó ní one man poison is another man's meat One man's meat is another man's poison. Ẹran jọbọjọbọ ní lọ́dọ̀ lọ́dọ̀ ẹlòmíì ni. Ìwọ lọ́dọ̀ ẹlòmíì, ẹran jọbọjọbọ ní lọ́dọ̀ ẹlòmíì. Àrí òrí rẹ̀. A Mùsùlùmí ń bété, èèyàn ń sin adìẹ nígbà kéèjì, adìẹ ti bá tó ti gbẹ tó ti nà ṣé mùsùlùmí ó jẹ bá a ṣe rí nǹkan ọkàn wa ti kọ́ nàṣàrà ó gbé ni tó bá tún rí wa tá lọ sọ́nù yóò mọ̀ bá mi jẹ́ káyà ìran lẹ́fẹ́ sọ̀rọ̀ fún un lọ́dọ̀ ti wa ìwọ ni lọ́dọ̀ ti ẹran jọ̀bọ̀jọ̀bọ̀ ni ṣùgbọ́n níjẹkújẹ lòun tiẹ̀ wọ́n wà máa sọ kí pé à ṣé kò mọ̀ ní àsùnmọ́ yẹn ìtòfà tí wọ́n fi ń bú táòfíkì kó fẹ́ yàwó àsùnmọ́ ni pé àsùnmọ́ yẹn àti táòfíkì yẹn bàbá tó bí àsùnmọ́ àbúrò bàbá bàbá táòfíkì ni ẹwọ̀rọ̀ bàbá tó bí àsùnmọ́ jẹ́ àbúrò bàbá bàbá táòfíkì ṣé kò mọ̀ pé bí kan ni wọ́n ni ọlọ́run fẹ́ yàwó àbúrò ẹ̀ ṣé yàwó ẹ̀ ni mọ́ èwo ti kú òun bẹ́ẹ̀ tòkóbìnrin yẹn máa rìn bí ẹni orí bí orí jẹ́ sọ́ńdì ẹ̀wé tí wọ́n bá gbá igi mọ́ orí ọpọlọ yẹn ó fò lọ yóò kàn máa rìn kiri kò mọ tí ń ṣe mọ́ yóò máa hún rírà. nítorí náà ọ̀rọ̀ tí mo bá débẹ̀ lọ́rọ̀ ṣe gbọ́n nítorí náà gbogbo àwa obìn àwa umahat jámọ́ ọmọ òní umahat umu ìyá kan umahat àwọn ìyá torí náà ló fi jẹ́ pé a ń láti kíè síbẹ̀ yẹn dáadáa má dédé ronú lọ́sùn kan olùgbọ́n kò ń kó lọ torí pé ní tó ń lọ náà ò ní jálì jẹ́ náà gbogbo ibi tí ò bá sì ti jálì jẹ́ náà á mọ rí tí ò ní tẹ́wa lọ́rùn bẹ́ẹ̀ ṣùgbọ́n ìgbà fàáyì kò lẹ́kùn tọ̀lá kí ló fi lọ bí àyà yẹ bẹ́ẹ̀ náà ni kúlùrù ìjẹ́ ń pè ní kúlùrù ni obìnrin sọ pé òun ò fẹ́ ọkọ mọ́ ìyàtọ̀ díẹ̀ tó wà láàrin òun ti àti ti ọkùnrin fẹ́yàwó bíi méjì ni alákọ̀ọ́kọ́ orin pé ìdá oṣù kan péré ni ṣùgbọ́n ìdá oṣù mélòó oṣù mẹ́ta ẹlẹ́ẹ̀kejì wọ́n so so ìyọ̀ǹda kóbìnrin ó kú òlé ọkọ sí fẹ́bẹ̀ ọkọ ṣàgbéyàwó kò bá sọ fóhùn kó jáde ilé ọkọ ṣẹ̀rẹ́ ọ̀sọ́ wípé ó dìgbà tó bá tẹ́yàwó lọ́rùn rárá ní ṣẹ̀rẹ́ ọ̀sọ́ ni pé ó tẹ́yàwó lọ́rùn kò tẹ́yàwó lọ́rùn tọkọ bá kọ̀ òun lọ ṣùgbọ́n ṣẹ̀rẹ́ ọ̀sọ́ pé tómìnrin bá lòun ò fẹ́ ọkọ mọ́ òun fẹ́ kú lọ́dọ̀ ẹ̀ oṣù mẹ́ta ni tọkọ àbí oṣù kan péré ṣẹ̀rẹ́ lóṣù kan ti tó mọ́ lọ ṣùgbọ́n lílọ yẹn pẹ̀lú ìyọ̀ǹda ọkùnrin tó lè fẹ́ sílẹ̀ tọkùnrin yẹn bá ní òun ò fi ọ́lẹ̀ òun lè ìbéèrè ilẹ̀ Yorùbá fẹ́ ń bá gbèrè ní pé tí wọ́n á bí sórin mẹ́ja ni àbí èwo ní kólókóló àrùn ṣẹ̀rí àní bẹ́ẹ̀ ni wọ́n bí sórin mẹ́ja níjọ́ tó ti ló fẹ́ fẹ́ ni wọ́n so yípọ̀ sórin òun afẹ́jáwé fóònù ara wọn yóò fẹ́ jáyá kí lèyàn wá lè ṣe bí ọkùnrin bẹ́ẹ̀ ò bá wá gbà á lọ sílé ẹjọ́ ṣẹ̀rí à á lọ fẹjọ́ rẹ̀ sùn àwọn adájọ́ pé mo ní ìbágbépọ̀ èmi àti ẹ̀ ò tẹ́mi lọ́rùn mọ́ mi ò fẹ́ ó sì lóhun ò gbà adájọ́ ni ó wàá wò pé kí ló dé tó fi lóò fẹ́ mọ́ yóò wàá wo tọkùnrin náà ti sọ pé òun ò dí ó lọ àwọn adájọ́ ni ó wàá gbé ìdájọ́ wá pé òun lè lọ jókòó bẹ́ẹ̀ wọ́n sì lè sọ pé mọ́ ẹ lọ ó tẹ́ ọkùnrin yẹn lọ́rùn kò ṣe kí ni kò tẹ́ lọ́rùn ìyẹn ni méjì pàtàkì kì í ṣe pé òtún sí nǹkan mi bẹ̀rù tó máa ń hárùn obìnrin yẹn tọ́lọ́hún ò fẹ́ ọkọ mọ́ ó dá máhàrù padà ẹ̀bùn ìfẹ́ tó gbà lọ́dọ̀ ọkọ níjọ́ tó fẹ́ níjọ́ sí níbi nìká yóò dá padà àyàfi tọkùnrin yẹn bá ní máa mú un lọ èmi náà ti jàǹfààní lára ìbọ́múlò bí kalẹ̀ tó sì yí gbọ́bù káàtà kò sẹ́ni tó rí ọ ìsìn tí ó wù ọ níwò ọmọge after seven after five owó ẹ̀bùn fẹ́ máa ń mú lọ náà pé sọmọge mọ́ mo ti sọ di adélébọ̀ torí pé o ti délé ló fi bọ̀ padà mọ̀ ń lọ ṣùgbọ́n ọkùnrin ní ìburú nǹkan ó gba gbogbo tó ògùn nílẹ̀ yóò tún máa kà bí ìgbà tó lè rí kábòròpò ó tún ku big note tí mo fún ẹjọ́ yẹn torí big note yẹn wọ́n fún wa lọ́fíì tí wọ́n kọ tí wọ́n fi ṣe kìíní báyìí lọ wá bíbí òdì ẹwà báyìí sí príncipà wá fún wa ń gbà tó lọ sí àǹkọ́ tí mo fún ẹ ara márùn ní ìjọba àwọn àbáyìí ròyìn àwọn ọkùnrin mi ò kà gbogbo ẹ̀rù ṣó rántí ó kù bàtà kan báyìí tó sọ pé kí n fi sára márùn bàtà yẹn ní irin irin bí góòlù báyìí ìgbà tó mú dé bàtà yẹn ó ti lò ó ti jẹ́ òun ò tuntun tí èkó fún ẹ̀yẹ́ ní kò wa àwọn ọkùnrin kan wà máa àwọn adájọ́ ní ó bá yí ẹjú ọlọ́run ṣàánú wa torí náà ó tún nílá ìsàmì àlìyìn nínú ṣẹ̀tọ́ ní ìrọ̀jí ọlọ́run jẹ́ ṣẹ̀tọ́ ráyè láàrin yí lọ́sì jẹ́ ráyè lọ́dọ̀ tiwa náà torí ìgbésí ayé obìnrin nínú Islam ìgbésí ayé ẹlẹgẹ́ ni torí báwọn gangan ló di umma mú tí ń pè ní umma ó ní ìjọ mùsùlùmí obìnrin ló dì mú kìí ṣàwọn ọkùnrin rárá tí wọ́n bá fẹ́ báyé umma jẹ́ ẹ̀yin obìnrin ni wọ́n lò láti báyé umma jẹ́ ọ̀dọ̀ yín ni wọ́n gbà àkọ́kọ́ ni pé wọ́n kọ́kọ́ gba ìjáàbù lórí yín wọ́n gba jẹ̀lìbáàbù lára yín tí jìlìbáàbù bá ti lè kúò lára àwọn obìnrin tí ìjáàbù kúò lórí wọn wọ́n ti báyé àwọn ìran yẹn wọ́n ti báyé wọn jẹ́ ẹ ti lọ́wọ́ gbogbo lẹ́sẹ̀ rí à tí kúfùrù bá wọlé bọ̀ ní tí wọ́n kọ́kọ́ gbà ní tẹ́rì báwọn obìnrin wò nílò ìjáàbù yìí táwọn obìnrin ò bá ti lò jáàbù mọ́ ayé wọn ta ń bẹ̀ yẹn ayé àwọn ọkùnrin ilẹ̀ ṣe kíni ó ta torí pé obìnrin bá ṣe ń fi ìjáàbù lẹ̀ sí ni ó máa ya aṣá sí ni ó máa ya aláìní ti jú sí ẹwà arábìnrin kan ní sẹ́nẹ̀tì ìjọsẹ̀ ẹ̀rúṣẹ́ńké ṣàtàṣàtàṣà ìgbà tí mo ti ẹ̀kọ́ ń kọ̀rọ̀ yẹn nínú news nínú ròyìn èmi jẹ́ àrùkẹ́ nìkan tí wọ́n victimize pé ẹnìkan tí wọ́n fẹ́ yàn jẹ́ nítorí kó jó mìíràn àmúgbà tí wọ́n ṣó rẹ̀ mú ní àà gbogbo àwọn èèyàn tí wọ́n ń kọ nǹkan tí wọ́n fi ń gbé obìnrin yìí ó hàn ẹni tó jẹ́ tó wà nípò kẹta nù olórí ilẹ̀ Nàìjíríà ìwọ tó ò sí nípò kankan wá ń sọ̀rọ̀ sí kọ́lọ̀ ló wà ní ààyè pírẹsidẹ́ǹtì ààyè yẹn ká nírú obìnrin yẹn ló wà láàyè yẹn yóò burú ju ata ojú ni ní yóò di apá wẹ́wẹ́ torí mo rí bó ṣe ń ṣe yẹn tó bá wà nírú ipò yẹn tiẹ̀ ó burú ṣùgbọ́n nítorí wípé ìrè wa ó ti dòdì èso wa ti pàdídà ńlẹ́ ajá ìjọ́ngbèlé sùn èsòro ẹran kan ni kò tóbi tó ìgalà kò sì tóbi tó ó tún kan tó kéré jù galà tí máa ké bí ewúrẹ́ báyìí ẹtu kò tú ẹ̀tù kò lè ṣúró ajá mọ̀ ẹ́ pa àwa ló kó ọdẹ akájá lọ́wọ́ àwa sọ pé mú un torí báwọn fẹ́ ń kájá lóko wọ́n máa sọ pé mú un pẹ̀lú èdè ìgbà ajá wà lè labá ajá tí ń họ kí ló dé èsòro ni wá ń lé ajá ẹni tí ò yé múṣù nínú ilé tí wọ́n ń pè lólóńgbò kí ni máa pa eku akànrí músù tó jáde láwárí kù kan ti lé músù músù yẹn wá túnbọ́ sínú èkúté lé e lọ tó jọra wọn bẹ́ẹ̀ lọ̀rọ̀ wa òun ló fà tó ti jẹ́ kí mo sọ pé làákàyè ti yí padà in tí ò dá àwọn èèyàn kò sí ìdìbò ló dá àtàwọn ọ̀rọ̀ míì sí ni lè ṣàlàyé ń bí torí pé yóò tún máa ya torí náà ọwọ́ bá kó àná wa wọ́n fi ṣe ìtọ́ láàyè bismillahi rahman rahim abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run tí ń jẹ́ allah ayé àṣàkẹ́ aláìra allahumma allimni ma lam a'lamu olúwa fi mọ̀ mi tẹ́lẹ̀ wàǹfààní bímọ ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ làwọn tí ò wúlò ìmọ̀ tí ó wúlò ààrẹ ló ní ìṣẹ̀rí àlóṣe ó lọ jámíà kódà jámíà ìsìlámíyà àmọ́ kò sàǹfààní fún rẹ̀ ẹ̀dẹ̀lé pé ó sàǹfààní fáwọn èèyàn tẹ́bá rí ní mọ́ṣáláṣí tí ń kírun ẹ̀ lè mọ̀ pé mọ̀ kéwù kankan lóbi ìtọ́ àbùsírù kúrú tó ti fò jáde kò ní sàlàyé ááyà ara fi gbèlé ááyà kò lè sàlàyé hadith kankan wọ́n bẹ̀ẹ̀ kàrí àdìsọ́ ní inú mọ́ṣáláṣí wọn tó yẹ kó sàlàyé irọ́ ó gẹ̀ ní ríṣẹ̀rí àyẹ ní gbèsè ayé ẹ̀ tó wà ń fà níbi mo mọ̀ sí láǹfààní ẹ̀ jẹ́ kí n ṣàǹfààní pẹ̀lú ẹ̀ wà sí ní iná ọlọ́run lè mí kún nímà súra ẹlẹ́ẹ̀kejì ní ní àádọ́rin èyí tí à ń bá ó ní bismillahir rahmanir rahim أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقمر وما يكتبون ما

tàbí kí ni ó ń bẹ fún ọ àṣírọ là òní dájúdájú tí ń bẹ ń bẹ ẹ̀san láì sí èméjì ajírun hmm? ajírun ẹ̀san kan ǹgọ́ irọ́ mẹ́nu ní ẹ̀san tó ṣe wípé kò ní dúró ǹgọ́ irọ́ màkútó tàbí sí sọ́rọ́ tó kúrú tọ́lọ́wọ́ bá tó fi mú mi wà tí ò lè mọ̀mọ́ tó jẹ́ sọ̀mọ̀kaná nínú ẹ̀kọ́ ta kọ́ níbi pé ń bẹ fún ànábì ẹ̀sán tí ò ní dúró alákọ̀ọ́kọ́ ń ò ní wípé àṣẹ gbogbo oore tá a rí láyé yóò padà tán bí ò tán lójú wa yóò tán lẹ́yìn wa ẹ̀rí ẹ̀ ó dọ̀yọ́ empire nílẹ̀ Yorùbá ó dọ̀yọ́ national park ó ń bẹ lábẹ́ àkóso ìjọba àpapọ̀ níbi tí àwọn aláàfin ìgbà náà lọ́yọ̀ọ́ lé tí wọ́n ti lo ọlá níbi tí aláàfin Ṣàngó tó ti lo ọlá ẹni bá fẹ́ kó lọ sí ó dọ̀yọ́ national park gbogbo ibi tí wọ́n ti lọ bá wọ́n á rí òkúta tí wọ́n fi lọ fa ń bẹ̀. gbogbo àwọn ààyè táwọn èèyàn ti lo ọlá òní bẹ̀ àmọ́ ó ti di gbó kò sẹ́ni tí ń gbé bẹ̀ àfàwọn aṣọ́gbó àwọn òṣìṣẹ́ ẹbẹ àtàwọn ẹranko àwọn ni ń gbé bẹ̀ níbi tó ṣe wípé gbogbo rẹ̀ rọ̀ sọ̀rọ̀ tí wọ́n fi dáyàn dọ̀bálẹ̀ tí wọ́n fi fún lẹ́gbá níbi tí wọ́n fi pàṣẹ pé ẹ lọ bẹ́ orí ẹ̀ tí ẹnìkan ò sì ní wẹ̀yìn tí wọ́n bẹ̀ ibi tí wọ́n fi pàṣẹ pé ẹ mú lọ́nú ilé ẹ lọ jù sáǹkùlé kó máa roko tí ó sì máa roko lọ sẹ́nìkan ò ní wẹ̀yìn ẹ̀ wò níbi tí wọ́n ti pàṣẹ pé ẹ lọ jẹ wọ́n run níbẹ̀ yẹn tí wọ́n sì jẹ wọ́n run bẹ́ẹ̀ ibẹ̀ ló ti gbó yẹn tí ò sọ́lá kankan bẹ́ẹ̀ torí náà ẹ̀san tí wá mùmíní ǹgẹ́ ìrù mọ̀mùnú èyí tí ò ní dúó ni ọlá yẹn ti dúó ń bẹ́ẹ̀ lójú wa láyé ń bí ìtàn ló kù. ẹlẹ́ẹ̀kejì mo kàn mú yẹn wá kó lè yé wa ni bẹ́ẹ̀ náà ní káàkiri ìtàn àwọn róòmù tá a gbọ́ ìjọba róòmù ẹwòlú tí ó ń pè ní róòmù lónìí ó wá wà nínú orílẹ̀-èdè kan tá ń pè ní Italy ó wá jẹ́ kápítù róòmù tẹ́lẹ̀ ibẹ̀ ni wọ́n ti ń ṣèjọba tó fi dé Áfíríkà torí pé ẹ̀rùn sí Cleopatra ìyẹn ní Egypt ṣé kan tó ń pè ní Cleopatra obìnrin kan ní ọba ní kíńkọ́tì ìtọ̀yẹn èyí náà lọ ká ó ti wá rọrùn ní ìsìn kò ní kó máa wáwé ń káàkiri tẹ́ sínú kí ní Cleopatra program yìí tó bá lọ wo search engine kàn Cleopatra èdè àrẹ yóò gbé jáde yóò sọ gbogbo náà ní róòmù tó jẹ́ pé ìjọba wọn nígbàyé ànábì ọba gozan ọba gozan tó jẹ́ ọba tó ń bẹ lábẹ́ ìjọba róòmù tó sì dá fún wọn wọ́n ń bẹ̀rù rẹ̀ ní Mẹ́dínà débi wípé ṣẹ̀nà pé Umar tó lè kọ̀ tọ́ọ̀pù rọ̀bí Allahu ta'ala àmì àtàwọn sàábẹ́ yòókù wọ́n máa ń ṣọ́ ànábì ni kìí ṣe ṣíṣọ́ bí ìtọ́jẹ́ wọ́n máa fẹ́ wo kí lànábì wí kí lànábì sọ tó bá ti wá lọ ọjà ó ti yan sàábẹ́ kan tó jọ rẹ̀ rẹ̀ tí ó jókòó sọ́dọ̀ ànábì tí ó máa gbọ́ sí ń lọ kí á pé wọ́n jókòó sọ́dọ̀ ànábì nìkan bánábì ò bá bóde wọ́n jókòó sẹ́nu ọ̀nà wọ́n fẹ́ wo ẹsẹ̀ bánábì kọ́kọ́ gbé jáde nínú ilé wọ́n fẹ́ wo kí lànàbì kó wọ́n fẹ́ gbọ́ kí ní ìṣẹ̀lẹ̀ ẹnu ilé káwọn náà lè lò nígbèsí ayé wọn torí gbọ́lọ̀ wọn bá lékè ọlá ti sọ wípé làkọ́dí làkún fi hasana ń bẹ́ fún yín lára ànábì àwòkọ́ṣe tó dáa jù ọ̀dọ̀ lẹ́ẹ̀kiri

ló wá sọ fún ní Umaru wá sáré ló wọlé lọ́tọ̀ ànábì ló wá ń béèrè ànábì ló wò fún àwọn ìyàwó ṣùgbọ́n tí mo fẹ́ lò ní ọ̀rọ̀ tí Umaru kọ́ sọ nígbàtẹ́ ni ẹ wá pè ní pàjáwìrì tó kéwò pé ogun ti dé nígbà yá ànábì gan wọ́n bẹ̀rù pẹ̀lẹ́ pé mùsùlùmí ọlọ́run padà wọ́n lágbára ń jọ́nà róòmù yẹn ní ìsìn odò ní ìlú kan kápítà Italy póòpù tó lo agbára ní jọ́nà wọ́n wá ní kó lọ Vatican ní róòmù kékeré wọ́n ní kó máa ṣèjọba rẹ̀ bẹ́ẹ̀ gbọ́dọ̀ kọjá tó bá jáde lọ orílẹ̀-èdè kan yóò kọ̀wọ́ ọkọ̀ ó wá dàbí jẹ́ <laughs> ní póòpù tó ṣe pé àwọn ọba Europe wọn ò lè ṣe nǹkan kan àbí kankan bàṣẹ lọ́wọ́ ẹ̀ àwọn ọba England Scotland Ireland gbogbo àwọn ìlú wọ̀nyẹn tó fi dé Portugal gbogbo ẹ̀ pátá abẹ́ ìjọba póòpù ní àwà nígbàtí ẹ̀sìn Christianity dé póòpù ní wọ́n rìn kì ní ìlú tí ò sagbára kankan fún ṣùgbọ́n ẹ̀san ti àlìjẹ́nà gọ́yìnrọ̀ mọ̀múnú kò ní dúó yóò mọ̀ lọ ní ó wà àlìjẹ́nà rí nígbà kan kò sí lálìjẹ́nà mọ́ kò sí ló jẹ́ pé iṣẹ́ àlìjẹ́nà ló yẹ ká tẹra mọ́ òun ló yẹ ká tẹpẹlẹ mọ́ òun ló yẹ ká dún ní mọ́ òun ló yẹ ká pàtàkì òun ló yẹ ká kà sí òun ló yẹ ká mójútó torí wípé afẹ́ akọ ayé kìí ṣàwá lọ kò sọ́mọ ayé kálukó padà kú torí náà nìkan ní ìbáàrùn rẹ̀ ṣe kí ni ní òun àgbọ̀n ẹ̀kọ́ ta kọ́mẹ̀lú ni pé ká mójútó ká mójútó àjọ tó ń fi lílẹ̀ ọkọ̀ wọn jẹ dáhùn lówó kò dáhùn lóko ogun kankan kò bẹ́ẹ̀ ni orí wí yẹ ká jẹ ká mu àmọ́ ò bọ́kọ̀ rẹ̀ jà wípé ẹ̀bí ẹ̀bí ìpè ń kò wá kírun rí àfọ̀rọ̀ kò dá olóko ọ̀rọ̀ owó kéèyàn bí èèyàn jà pé ẹ̀yìn kìí fi ẹ̀sọ pé ká gbàwẹ̀ Monday yìí pàṣẹ wàhálì ọmọ tó jẹ́ pé láti ọdún ti máa rí ó kò tí ìbọ́kọ rẹ̀ jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn rí afọ lọ́kọ rẹ̀ kò yí pé òun kọ́ àwọn tá a wá wà nù ká kọ́ ẹ̀kọ́ wa ní nǹkan kan káwọn bá jà pé kò kọ́ bí mo tún ṣe ń sọ ṣàìtàn tí ń ṣiṣẹ́ lọ́wọ́ kí ni iṣẹ́ tí ń ṣe àwọn èèyàn tó sàn lẹ́nu bẹ́lẹ̀ ha sọnù lòun pé gbogbo ìgbà ní lọ́ọ̀kì ọkọ̀ ẹ̀ ṣàjẹ́ ń fi ilẹ̀ ṣàìtàn ní ṣiṣẹ́ a ní kó lọ́ọ̀kì ọkọ̀ a sì ní kó gbá létí bẹ́ẹ̀ láà kó tàǹpà a ní o bu a sì ní o fàbùkù kan pẹ̀lẹ́ lákọ̀ọ́ lábo ìgbà tọ́kàn rẹ̀ bá balẹ̀ lè yán bá sọ̀rọ̀ ẹ̀ nígbà òdìdí wá bẹ̀rẹ̀ kùránì kan ẹwọ̀rọ̀ ó sọ pé ẹ̀ kí wà lẹ fẹ́ mi sí ẹ̀kọ́ bí kùrán mo fi ọkọ̀ lè bí àwọn ọkùnrin tó méjì ọ̀rọ̀ pọ̀ kí lẹ fẹ́ mi kò lè bí mọ́ àbọ̀ òfin mọ́ ẹ̀rì èyàn ní mọ́ tóun ó bí mọ́ àbú ṣéèkì ẹjọ ń yọ̀wò ní kí wọ́n bẹ̀rẹ̀ kúrá mi rẹ̀ kémi náà lè máa kàbí jì í rẹ̀ ṣòro láti pọ̀ lọ́dọ̀ ọkọ àbí ẹrù pé ó lè lọ lẹ́nu mọ́ wàá kọ lọ́dọ̀ mi rárá kò sì ní í dùn lẹ́nu pé lọ́mọ kọ lọ́dọ̀ ọmọ kéwù mi báyìí kò ní í dùn

tí ó ronú lẹ́ẹ̀mejì pé ọmọbìnrin agbárí tí ń kọ̀ ní lórí ìgbàyà níwá tó bá rà dé ẹ máa lọ lé tí ó láàrin mụ ka n gbìyànjú láti ṣàlàyé o ni wípé ọ̀run yẹn ni ẹja mójú tó ju ayé gbogbo wa tó ọkọ jà nítorí pé kò rẹ ṣe PhD kò sponsor rẹ fún máa bá ò tí ìbájà lórí kó sponsor rẹ kó mọ kùránì kà tọ́lá àwọn obìnrin kan wà ìjà tẹ́ ń bọ́kọ̀ wọ́n jà láyé ni pé phd àwọn àwọn kò jẹ́ káwọn bẹ̀rẹ̀ a ò sọ pé èèwọ̀ ni àmáyé ni phd mọ́ phd ò ní gbáàyàn ẹlẹ̀ lọ́wọ́ múnkà àti nàkiri nínú sàárè masters kò sí ìsìnà lọ́wọ́ tí ó ṣe fún abáadé nínú sàárè first degree nc kódà tó fi dé sàtífíkéètì primary kò sí tí mú kára àti nàìjírí ó béèrè máa búkà ni wọ́n bí ọ́ ta rẹ wà má bí inú kàkílẹ̀sìn rẹ bẹ́ẹ̀ bá sì ti kó nù sàárè bó bá ti ń jìyà lọ oúnjẹ lọ gbére Gọ́yìnrọ̀ mẹ́múnú ẹ̀sán tí ò ní dáwọ́ dúó olàlìjẹ́ náà, ó obìnrin ó máa lé wirework, kìíní yẹrí etí, àtẹ̀gbà ọrùn, yẹtí, ẹ̀gbà ọrùn, ẹ̀gbà ọwọ́ ẹ̀gbà ẹsẹ̀ ni wọ́n torí rẹ̀ takọ rẹ̀ ń pa àbí ń lo torí ẹ̀ gbá lójú ń ẹ̀ lọ́ọ̀kì pé kò rá fún ọ kéèdì ṣe pé kó ra ó lè tó ra yẹn kò tí ì tó a máa gbọ́ pé ó bàjá nítorí pé kò kọ́ ẹlẹ́kọ̀ọ́ ẹ̀sìn òjí lẹ́ni tí ò yan tajud kó accuse ọkọ rẹ yẹn ni pé kó fẹ̀sùn kàn lójú ẹ̀ wípé kó kọ́kọ́ bí pé ah ẹ̀yàn tajud náà ah, alhamdulillah ẹ̀yàn tajud rákà lẹ́nu mọ́kànlá ìgbà wo lẹ́jí àtírì ni mo jí lónìí mo ti ti jí ọdún pọ̀ mo máa ń jí tẹ́lẹ̀ mo dẹ̀ kí òun di five mo wà lọ wo kíra kó wá ní ẹ̀yìn nìkan ẹ fẹ́ wà ìjẹ́ náà kí ló dé tẹ̀ jí mi kíta jí mi àmọ́ bó ṣe jí wáyà wọ̀ kíní kan tí wọ́n máa ṣe tí wọ́n fi ṣe yẹn àbí tí wọ́n máa ń ṣe yẹn sí yẹn ló kọ́kọ́ ń béèrè lọ́wọ́ ẹ̀ ìtí mọ̀ ń ṣàlàyé ni pé kí ni mo ní ká tẹra mọ́ kìyàmọ̀ torí pé ọlọ́run ọba sọ wípé bá tó fi rúnẹ́lẹ̀ hayata dúníyà wà ní áàfìrọ́ tó kọ́ irú wà ádẹ́kọ́ iná hádá kàkà tí wọ́n fi pàtàkì àlìjẹ́nà kàkà tí wọ́n fi dún mímọ́ iṣẹ́ àlìjẹ́nà ṣíṣe bá tó fi rú nálẹ́hàyà àtàdúnìyà ilé ayé ni wọ́n wà máyà tó fi rú nálẹ́hàyà ayé ni wọ́n gbọ́lá fún lérí ọ̀run ọlọ́wọ́ olólóore wà ábẹ́kọ tí ó ṣẹ́kù gẹ́gẹ́ bí tọ́lọ́wọ́ bá sọ wípé gbọ́ ẹ̀rọ mọ̀gbọ́n tí ò ní dáwọ́ dúró khayro wà áàkìrọ̀tù khayro wà ábẹ́kọ ábẹ́kọ nínú orúkọ ọlọ́ni àlìbáàkì ọba tí ó ṣẹ́kù nínú والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى تزواجه وما يغني عنه ماله إذا تردى إن علينا للهدى وإن لنا ولأولى فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا العشق الذي يصلى نارا كما تعالى وسيجنبها العشق وسيجنبها سيجنبها أو بوجنب sàlágọ̀ yẹn iná tí yẹn ala akọ àwọn olùpáyà ọlọ́run àlàyé ẹni tó ṣe pé yóò tí máa làhú ó mú nínú dúkìá rẹ̀ ń fi ń tọrọ yàtà zaka ń sàbọ̀mọ́ látara dúkìá yẹn ibi tí mo lọ gangan ni wà má lè áhàdín ń dàhú ní ní àmẹ́tí tùjìzá ìlà bètè gọ́ àwájì rọ́bì ilẹ̀ ala ọ̀rẹ́ tó ta kí sọ̀rọ̀ gangan ni mo ń sọ wà mẹ́lì ahàdín àìndà ú mi nẹ́ẹ̀mẹ̀tí kìí ṣe pé nìkan ṣe oore kan fún san padà fi ọlọ́run ọba rẹ̀ tó ga jù wà lásáófà ẹ̀sán tọ́lọ̀wọ́ fún òun òjò lóṣù kí lẹ̀sán tẹ́yẹ̀ yọnú sí gbẹ́rù mọ̀múnú tí ò ní sán tí ò ní dáwọ́ dúró kò ní jẹ́ kí gbogbo wọn máa lé káàkiri ó ti lé nọ́sìn sí tí ò rí nọ́sìn ṣe máa lé mẹ́sìn sí tí ò rí mẹ́sìn ṣe lé kùránì ó ti lé phd sí tí ò rí phd gbà lé kùránì kí ló tún kù jẹ́ máa lé onílé prọ́ọ̀fù títí òdí prọ́ọ̀fù kò ní wọ́n ti wáyé mọ́ dára rẹ láàmú lọ́mọ ilé kùránì òdí ilé ilé kíkọ́ títí ọwọ́ rẹ ò tẹ́lé kíkọ́ lọ́mọ ilé kùránì ó ti ṣòwò títí tàbó lọ́rọ̀ rẹ já sí wọn bá kó ten million fún ọ ò ní rí ten kọ́bọ̀ nínú èrè wọ́n tún ṣẹ̀ sẹ́ndì owó sí ọgbẹ́kọ̀ tó bẹ̀rẹ̀ ní ìlú ẹnìkan kan ò sáfíọ́ lọ́mọ ilé kùránì ìtí mo gbà lérò ní pé kó múmú láyà wa àlìjánà wíwá ju àwọn nǹkan yòókù lọ ìtumọ̀ rẹ̀ kọ́ ni pé ká mọ̀ wáyé tó tó wà látàṣàna sí bákà nínà dúnìyà gbogbo ẹgbẹ́ túnmọ̀ méjì má gbàgbé ìpín tirẹ̀ nínú ayé ọ̀rọ̀ méjì làwọn àfáà sọ ń bẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ ni gbogbo tá ń lé kiri láyé náà ìpín jù wá láyé ni ká mọ́ gbàgbé ẹ̀ kò sí tó ní ká kọ́lé tún lé ṣe kò sí tó ní ká mọ́ tó èèyàn ní lówó Corolla lásìkò wà yìí Toyota Corolla kéèyàn lọ ra kẹ̀kẹ́ napep olóhun ráyé sá ó mọ̀ napep kiri tí mọ́tò bá gba ọtọ́ òkú ó tún fi ah, ní wá látàǹsà náà sí ìbáka mínà dúníyà má gbàgbé ìpín ìjẹ́ nílé ayé ìtumọ̀ kejì ní aṣọ táàfì síyán wọ́n nípìn rẹ̀ nù tó gbé bẹ́ẹ̀ bá ti kúrò láyé aṣọ nìkan ní ó kù tí wọ́n fi sí láti wọ́n fi gbé inú sàárè ìpín tó mú kúrò láyé nìyẹn wọ́n gbàgbé ẹ̀ ìtumọ̀ méjì táwọn afá sọ nìyẹn méjèèjì náà ló bá mú ìyẹn pé bó bá ti ń lé ayé mọ̀ rántí pé ibi tí ó padà parí sí láṣọ tí wọ́n fẹ́ fi sí tó bá ti wá rántí ìyẹn ni ó wá jẹ́ kó mọ́ lé ọ̀run tó fi rí ẹ̀san kí ni gẹ́rọ mọ̀mù náà ìyẹn làǹfààní a nínú àwọn àǹfààní tá a jẹ nínú ayé ẹlẹ́ẹ̀kèlú nù sọ́ọ̀tù nínú ayé ẹlẹ́ẹ̀kẹta dájúdájú láàlá kólíkínà àbíyàn o ń bẹ lórí ìwà tó dáa jùlọ tàbí ìwọ ló ní àjẹbí ìwà tó dáa jùlọ tàbí dájúdájú ìwọ lẹni tíwà rẹ̀ dáa jùlọ rẹ̀ Muhammad kí lọ́lọ́ fi ròyìn ń bí ìwà eléyìí ò ní ṣe nípa ìwà Muhammad قال عدد عدد من العلماء وإنك لعلى دين عظيم ومن انتم لنا نبهوري ẹ̀sìn tó lágbára ló wà on Islam ẹ̀sìn tó tóbi ẹ̀sìn abíyì وقيل لعلى عدد عظيم ó ń bẹ lórí ẹ̀kọ́ tó dá سعد بن هشام قال سألت عائشة فقلت أخبريني يا أم المؤمنين عن خلق رسول الله صلى الله عليه وآله وسلم فقالت أتقرأ القرآن فقلت نعم فقالت كان خلقه القرآن رواه مسلم صحابي sáàpè ní sáàd gbónà ìṣáà kọl ó ní rọ̀dí àlọ́ta aláníà ó ń béèrè lọ́wọ́ ìyàwó Aisha ìyàwó ànábì ìyàwó Aisha nígbà tánàbí ìfẹ́ ọmọ eke ni oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn wá sọ nípa ìjọmọ eke Aisha nígbà tánàbí ìfẹ́ ní modern terminology wọ́n pè kíní kan ní ṣe pátópáì àwọn èèyàn fẹ̀sùn rẹ̀ kànábì pé báwo lè yẹn ṣe lè tí ọmọ kékeré lóbin ọmọ tí ò sí ìfọmọ yóò pọ̀ méjìdínlógún ṣàbí wọ́n sọ náà lóde òní pé ọmọ tí ò bá pọ́dún méjìdínlógún gbọ́dọ̀ rí ilé kò gbọ́dọ̀ rí ilé ọkọ torí lọ́dọ̀ ti wọn wọ́n gbà pé kò tí ì ní làákàyè wọ́n gbà pé ọmọ tí ọdún méjìdínlógún sí nìkiri kò tí ì ní làákàyè ṣùgbọ́n àwa náà ṣe jẹ́ títà ní primary school àti secondary school àwọn ọmọ yẹn gan ọgbọ́n ní wọn ní òtítí wa ibi tá a bá tó làákàyè ọmọ sí ní ẹlọ́ni ọgbọ́n tí wọ́n níyàn kìí ṣe rí lọ́gbọ́n oó wọ́n tágbé yẹn jùlẹ̀ tí mo fẹ́ lò ní ọ̀rọ̀ mi gẹ̀gẹ̀ ní pé ìyàwó Aisha tó ṣe jọ́mọdé yẹn àṣọ́lọ̀ ló ní kànà bí tẹ́lẹ̀ nítorí fórójú ó ráàyè láti máa tẹ̀ lánàá bí ọmọ kankan ò dí lọ́wọ́ oyún òun torípàá ìyàwó Aisha kò bímọ ṣẹgbọ́n tí mo ń sọ yìí ó wá jẹ́ni tó ní làákàyè tó Muhammad ó ń ka orin ewì kan níjọ́ kan ìyàwó Aisha wa ń sọ pé bẹ́ẹ̀ kọ́ ó ń kọ̀rẹ́tì ànábì ànábì ní ọlọ́kùnrin fi mí lákọ̀ọ́ ìṣẹ́lẹ̀ wọ́lùmọ̀ mo ń fi yẹn ṣàlàyé ìmọ̀ ìyàwó Aisha wọ́n ní nasab ìjẹ́ ń pè ní pẹ́dígírì àbíkílẹ̀ pẹ́ mẹ́dírí àbíkílẹ̀ gbogbo ìrìnà ní sàárùsọ̀ àtẹ́ẹ̀tẹ́ ẹgbẹ́ ìgbò ẹ́ ìyẹn ni pé ìran bá ṣe ń to ìran genealogy bọ̀mí ìbẹ́lú genealogy ó tún lóyìn ìbò kan tí wọ́n lò pé nílẹ̀ lárúbáwá gbogbo ìran ìran yẹn ẹ́ pẹ́dígírì náà ni Aisha bó ṣe rí yẹn wọ́n lò ó nímọ̀ nípa ẹ̀kọjá bẹ́ẹ̀ tí wọ́n bá tún wá ń sọ̀rọ̀ nípa àwọn ogun tí wọ́n ti jà lẹ̀ lárúbáwá yóò máa tó gbogbo ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ pẹ̀lú ọjọ́ orí ẹ̀ náà sí ìgbọ́rọ̀ rẹ̀ alimam abdahabi hmm, rọ́jùlú dáhàbí gánà àwọn àìmọ̀ ló sọ ó mọ́ rọ́jùlú tí wọ́n bá ń sọ pé èèyàn kọ̀wé ìtàn pẹ̀lú súnà ó kọ́ ìmáàmù Zahabi ní òun ni akọ́hù tí wọ́n bá sọ pé akọ́hù ni ẹni tó ní àgbọ́yé jù àmìbáì nínú gbogbo àwọn obìnrin fún mà tí wọ́n jẹ́ mùsùlùmí pápátá alàlè ìtìwá generally láìbẹ̀rẹ̀ nìkan sí àìbẹ̀rẹ̀ nìkan rẹ̀ Iyawa Aisha ó gbọ́ èdè lárúbáwá débi pé ó gbọ́ ìjìnlẹ̀ èdè lárúbáwá ó tún mọ ìtàn ó wá ráàyè ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn sàábé òmù yán bá béèrè lọ rẹ̀ yóò ní ànábì ṣe báyìí nígbà báyìí torí pórí káwà ń torí pé Aisha kò ọmọdé ni ẹ̀kọ́ táwa mùsùlùmí wá ń kọ́ látọ̀dọ̀ rẹ̀ ní ìsìn káàkiri mọ́fẹ́ ń jọ ti fẹ́ rí dúró pàdánù nítorí náà Islam ó yàtọ̀ sẹ́sìn lókù we don't follow the multitude ẹ̀sìn Islam is not a mass religion tí mo gbà lérò pẹ̀lú mass rule sociological terminology kéèkì ẹ̀sìn fọlọ́fọlọ́ nígbà máa gbọ́nù rédíò àti tẹlifíṣàn àdúgbò abáka ṣẹ́rù pé làwọn èèyàn máa ń tẹ̀lé ẹ̀rí pé ní wọ́n bá ti gbé ìròyìn kan jáde ní ìsìn kọ́mẹ́ǹtì àwọn yóò máa kọ́ ń sálẹ̀ ẹlòmíì tó bá ti wá kọ tó bá ti kà nínú kọ́mẹ́ǹtì yẹn yóò ṣe kò ní rẹ̀ yẹn pé tó bá ti kà nínú táwọn èèyàn ń sọ yóò fi sọ tó náà fẹ́ ibi tí ó tẹ̀ kò ní lẹ́kọ̀ọ́ fún ara rẹ̀ láti mọ̀ pé kí ni tó bá a mọ̀ kì í ṣe Islam nìyẹn àdínù láyúrọ̀fù bìrìjáàlì bal fa'arifu le hákọ̀ fa'arifu rìjá ẹ̀sìn kìí ṣe báwọn kan ní áfìmọ̀ tí ń jẹ́sìn ìwọ fún ara rẹ lọ mọ̀ òdodo látara òdodo ló fi màwọn èèyàn gidi ìgbà náà ló wẹ̀kọ́ lódodo lẹ́ni yìí sódodo sọ́yáwá Aisha rọ̀bí Allah ta'ala anha ó jẹ́ ẹni tí kí wúyé ẹ̀sìn lọ́rọ̀ kan ṣá ó wá béèrè lọ́wọ́ ó ní sàájú àìṣàtà ta ló béèrè lọ́wọ́ ẹ̀ sáàdì bónú ìṣàm ó ní mo béèrè lọ́wọ́ ìyàwó àìṣà ìyàwó ànábì fàkúlítù mo sọ pé àbìrí ní sàlàyé fún mi sọ fún mi ya ummal mu'minin ìrẹ́ ya mu'minin ànìkúrúkì rọ̀súlìlá ṣẹ́ni tí bínú ni àbúríwá pẹ̀lẹ́ sólódodo ni àbọ́kàn ó fàkọ́ọ́lá ìyàwó àṣàwádà ó ní àtàkùrọ̀ olùkùrán àtàkùrọ̀ olùkùrán àtàkùrọ̀ olùkùrán tí mọ́ kàkùrán ó mẹ́rin rọ̀ ẹ̀ lórí ìdí fàkúlùtù náà olùdíjẹ́ ni ọmọ ní kùrán fàkọ́ọ́lá táìṣà ní káànà olùkùrán

ومهما أمرهم أمر القرآن فعل فعله ومهما نهاه عنه تركه هذا ما عما جبل الله عليه من الخلق العظيم من الحياء والكرم والشجاعة والصفح والحلم وكل خلق جميل أبا ابن كثير وني يتم إليه نيبه النبي محمد sallallahu alaihi wasallam sọ̀rọ̀ imtisala li Qur'an di ẹni tí ń mú Kùránì iṣẹ́ amúrọ́ nítàṣẹ tí ń mú Kùránì ìlò wà àti ní ti àtòfin ọlọ́run ti wá di àjẹ́ bí ìwà fánàbí àjíyàtàlá ó dí kí ni wó pé àjẹ́ bí ìwà wàhúlùkọ́n tàtọ̀ bá àhùn wàtọ́rọ̀ kàtọ̀lọ̀ àhùn ìlú ìjọ́pẹ̀ ní jìbìlì ni àdámọ́ tọ́lọ̀ ìdámọ́ gbogbo tíkùrà bá bà náàbì láti fàálà ní ṣe wà máa nà ha ò tíkùrà bá kọ̀ bá nàbí àdìhù tó kọ̀ fún kárọ̀káwò àbẹ́bí ògbè jùlẹ̀ àádá ìta sọ ìmá àmẹ́ jàbálà olóhù àlẹ́ ìdínàlẹ̀ olùkìlà àti ìjẹ́ akin wà sọ́fọ́ ìmọ̀ ìsàbójúkúrò fún èèyàn wà lè helmi ìmọ̀ ní sùúrù ìlàrágbà wà kó lè kóló kéjì àmì àti wà dáadáa afáwà amen ọmọ mẹ́rin kọlọ̀bá ni yọnu sí kọ́l ó ní kọ̀dámtù rọ̀súlàlọ́ ìsọ̀lọ̀lọ́ àìrọ̀lá mo ṣọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ànábì fún ọdún mẹ́wàá tó ló ń fi wọ́n lé ànábì tó ń sí ànábì fàmẹ́ńkọ́ làlí ń fi kọ́tùn ànábì ò ṣe ṣí ọ̀hún níjọ́ kan rí gbogbo ọdún mẹ́wàá tó ń lò lọ́dọ̀ ànábì kò sí jábà ànábì ṣe ṣí ọ̀hún wàlàkọ́ làlí ṣe ń fa àìsùn límọ̀ fa àìsàkùn ànábì gbogbo tó ń ṣe ànábì ò béèrè pé kí ló dé tó fi ṣe ilé ìlọ́wọ́ wòrí wà láàrín ṣe ilá àfààlùwò aláfà àìsàkù nǹkan tó wò ṣe ànábì ò ní ààrẹ ṣe tó fi wá ṣe lè wà káàrẹ sọ̀rọ̀lọ́ àríwọ̀sán àǹtánà nẹ́ẹ̀sì kúlúkọ́ torí bí ànàzọ́ méèké kọ́zá wà láà wàlá ṣe àǹkáànà alìyànà ní min káfí rọ̀súlì láìsọ̀rọ̀lá àlùwàsílà àfáà ní owó orí aṣọ owó tí ìfọwọ́ kan aṣọ àríìrí kan orùgbótíé tàbí nǹkan kan tó lẹ̀ tó ọwọ́ àlẹ́bìsọ̀lọ́lá àlùwàsílà wàlá ṣàmọ́tù miskan wàlá ìtìrọ́kánà àti yábà kò sí lọ́fíńdà tàbí tùràrí olóòórùn kan pàápàá tùràrí alìmísìkí tó ń wá rí wípé káànà àtìyàbá nínú àárọ̀ kí rọ̀súlélà tó òórùn rẹ̀ já tó òórùn tó jáde lára pẹ̀lú sẹ̀fánà bí ilá ó nífẹ̀ẹ́ sí pẹ̀fún lílò gan ànábì kórìíra òórùn tí ò dá tó dẹ̀ àwọn wà tó yẹ ká kọ́ nìyẹn mú sọ fún àwọn ọkùnrin Ah, ọ̀dọ̀ obìnrin náà mo ti ṣàlàyé ẹ̀yẹ nígbàtà nǹkan àti ìparí ìwé náà ìfámílì ti Mustapha Muhammad Al-Jibari tó ń sọ nígbà tọ́pọ̀ àti ìyàwó tó bá rẹ̀ tó mọ́ra oṣù ẹ̀dí wọ́n ṣe ẹ̀bá sọ bá àwọn ọkùnrin kan wọ́n ti lọ bí iṣẹ́ wọ́n ti làágún yọ̀bọ̀ ogun tó ti gbẹ mọ́ wọn lára aṣọ tí wọ́n wá wọ̀ níbi iṣẹ́ ni wọ́n wọ̀ wálé gbogbo ẹ̀rún fún ọ̀nà láti mọ́ jẹ̀bí wàhálà òṣèlú àfọ́jọ́ ni a ní àkọ́kọ́ tó bá ẹgbẹ́ ní ṣáwà lọ pọn mí lẹ́gbẹ̀ẹ́ sílé ìwẹ̀ kọ́kọ́ tó dé tó bá ti ń dé mo ti bá yí mọ́sọ̀ pé ẹlọ́wẹ́ yóò mọ̀ wípé ṣe tó sọ ni pé olóòórùn lòun àbọ́bùn lòun mo ti bá yí mọ́ sí ilé ìwẹ̀ yàrá lọ́wọ́ ìyá ẹ̀dà rẹ̀ tí kò tẹ́ lọ́rùn tí mo sọ yìí ìdí mo sọ yóò tẹ́ yí lọ́rùn ókè àdámọ̀ ọwọ́ ọkùnrin ni ẹ kí ni mo sọ yìí àdámọ̀ ta ni àwọn ọkùnrin káwọ̀ ẹ̀ láàárọ̀ kóbìnrin kan máa sọ fún àárọ̀ ní pé ká lọ wẹ̀ á ó sọ fún bá ti wẹ̀ láàárọ̀ àdámọ̀ gbogbo àwọn ọkùnrin ni àbàwọn díẹ̀ nù wa àwọn yẹn ni wọ́n máa pè bá fín jù àwọn èèyàn lè wẹ̀ lẹ́ẹ̀mẹ́wà ìwọ ló wà awọ́gbọ́n tó fi mú lọ wẹ̀ torí pé òun jẹ lọ́dọ̀ ọ̀tẹ̀ ó mọ́ ìwọ ló ṣe kí ni ló mọ̀ọ́gbọ́n tó fi lọ wẹ̀ pàápàá jùlọ àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ tí mo sọ yìí torí pé ti rẹ ẹlòmíì jíde omi sára yẹn ìnira ló jẹ́ fún yá pọ́n lé kó sọ pé kó gbẹ́yìn ẹ̀wà kó bá ẹ̀yìn ẹ̀ ló bá tún gbó ó lè já torí kankan tó ma fi gbò ẹ̀yìn rẹ̀ lójoojúmọ́ rẹ̀ mo fẹ́ lọ wẹ̀ ó ẹ̀jọ́ ìyọwọ́ rẹ̀ yẹ ní ẹ̀yìn ó lè jọ́pọ́n tó fún mọ́ mi ọmọ kan jẹ́ ẹ̀dọ́ báyìí hmm. tó látún tráyẹ̀ tá o délé ó wò pé ṣé kí ní ilé wọ́ọ̀kì lọ́dọ̀ àbú báyìí wọ́n lóòrò pé ọgbọ́n la lè mú o torí gbóòfò gbóòdẹ́yẹ ìwé tó dìgbà bá jẹun tán àwọn ọkùnrin kan bẹ kò sí ọgbọ́n tó lè dáyò ní oúnjẹ làkọ́kọ́ tó bá jẹun tán wọ́n tó rí pé báwọn òun ṣe wẹ̀ tán òun ṣe wá jẹun òun tún ti làágùn jẹ́ kó ń kúkú jẹun kó ogún bá kí ni kó bó ogún lẹ̀ àánú tó ti là kó tó délé tó ti wà lára jọ kú jẹ́ òun ó jẹun jẹ tó bá jẹ́ tó tó wà láàgùn kó wà lọ wẹ̀ fún mọ́ bá jẹun tí a rọra gbóúnjẹ ẹ̀fún tó bá ti jẹ tán kò wá ránṣẹ́ lójú kòkòrò kó lọ ọkùnrin kan wá gbogbo kí ní ẹ̀ ṣàlàyé àlàyé gbà torí àìsẹ́ ìwá tí ó máa ẹni mọ́mọ̀ ní ṣàlàyé àwọn kan pátá keje wọn wọn ò ní bọ́ ìwọ pàápàá tó bá ara drọ́ọ̀tì táwọn ìyá wa ń pè drọ́ọ̀tì bọ́ksà ìwọ ló bá ara kalẹ̀ tó tún bá ṣètò ẹ̀sí méje ṣàpọ́jọ́ méje ló ń bẹnu pẹ̀lú ètí ń ẹ̀ ó di díẹ̀ ó di mẹ́jọ tó bá ti bọ́ yẹn lẹ́nu léwẹ̀ nígbà tó ń bá rìn ara rẹ̀ yẹn sọ pé yóò wẹ̀ yóò kù ìgbà náà lè yóò ti rọra mú drọ́ọ̀tì ti bí ṣe yóò jù ní omi tó bá jù ní omi ó sẹ́yìn torí backhand ẹ̀yìn ọwọ́ kó mọ́ fi gbọ́ létí ní ilé o tó gba iṣẹ́ yẹn ọwọ́ èyí ó ti wá mú tuntun yẹn èyí ó ti fi hangẹ̀ síbẹ̀ tí ó lè lókè tó bá ti rí yẹn ọkẹ̀ kan lọ tó fi jẹ́ pé kejì ò ní bá lára mú mọ́ ọkùnrin ti ń lo bẹ́ẹ̀ náà ni singlet ẹlòmíì ti dúdú ẹ̀gbẹ́ wáìtì gbogbo bí abíyá rẹ̀ yìí bá a lọ ra singlet ti ilé ó fi mọ ọgbọ́n tó fi gbowó ẹ̀ padà tó bá ti wọ̀ yẹn jù ú sómi tó fún ní gbogbo owó rà ń tọrọ ẹ̀yẹ ìmọ̀ dáadáa nítorí àsìkò ṣá ọ̀rọ̀ tá bá léde ìtumọ̀ sọ ní pé wọ́n ní wọ́n ti òórùn tó jáde lára àmẹ́jì ẹ́ ánàsì ní owó orí tùràrí kan kódà ní mísìkì tó òun rẹ̀ já tó òun tó jáde lára mẹ́bí lèmi wá ń sọ fún wa níbí wípé ọlọ́run ò bá ara wa kó bí ìtàmẹ́bí ọlọ́run ti dá fún ṣùgbọ́n torí bẹ́ẹ̀ yìí jóbìnrin ẹ wà ara àwọn ọkọ yín lọ́wọ́ láti lè máa lo ọkùnrin ní láti lo kódà ibi tó ìwọ tó ráàyè ló ti bá mú lọ́wọ́ ẹ màmá tí mo tẹ̀gbù mi ilẹ̀ ìdílé bá fún ó dọ̀ yìí wà pa ó wà pa àmọ́ tẹ bá débi iṣẹ́ àwọn obìnrin kan tí wọ́n bá ń gbọ́ kiri mọ́tẹ̀lé wọn bó ṣe rọra sọ yẹn inú ọkùnrin dùn sí kéṣẹ́ ẹ̀sùn máa wà pílè tó ti yé láti lè jẹ́ kọ́kọ́ wa kó jọ àyànjú gbígbígbí ní ibi òórùn dúndùn tí jáde lára tàwọn iṣẹ́ pọ̀ fẹ́ yìí obìnrin tẹ́fẹ́ jù lára ọkọ ẹnìkan ní àtàyẹ ọkọ láwá ní bẹ́ẹ̀ ayé kílẹ̀ wá tẹ́ẹ̀bá wá yẹ ọkọ ayé tàbẹ́jẹ́ wá wá wá Ọ̀dá mú o. Kí tó wà wá yá lè ṣé tó bá lọ́kọ̀ o lè bímọ ẹnìkan láyé ọmọ lòun wá tẹ́ntí ò lọ́kọ bímọ abúfẹ́ bí ọmọ àlè ní ní ìgbẹ́ ká dàpọ̀ mọ́ra wọn sábájú wa prógbàbá inú dùn tó bá sọ ọmọ o tó lè wáyé ọmọ ó wáyé ọkọ kọ́mọ tó wá fẹ́ wáyé látara ọkọ kó lè jọmọ rí jẹ́ kínú ọkọ rẹ̀ ó dùn nígbà tó fẹ́ súnmọ́ kó lè bí ọmọ ìdùnnú so kò sóbìnrin tó rọ́gbọ́n dá ayé ọkọ ló wá tó bá tiẹ̀ wáyé ọmọ yóò ti tó stéèjì kan kí ẹ̀ ń pè ní wáyé ọmọ ìgbà ìgbà bí ọmọ rẹ ọkùnrin tíyàwó rẹ bímọ ó ṣe wáyé ọmọ ń gbà náà àmọ́ ní ìsìn tó ń gbọ́mọ lọ ayé ọkọ̀ ló wá tọ́rọkùnrin bí burú ní ìsọpọ́kùnrin ní ilé o kéèyàn burú yàtọ̀ sí pé àwọn ọkùnrin kan burú ni wọ́n ìyà tí ó fi jẹ ọmọ ó mọ̀ àánú ẹwọ ìbò tí mo sọ yẹn critical point yóò ṣe kí ni yóò ti kíríkù ọmọ gbogbo àwọn bí tó ṣe pàtàkì nígbésí ayé ọmọ lọkùnrin yóò mọ̀ mọ̀ bá bẹ̀ jẹ́ àwọn ọkùnrin tó burú nìyí ṣùgbọ́n àwọn ọkùnrin tó lé àwọn onírú ẹ̀yẹn lẹ́mìí ìwà àwọn kan lé ni obìnrin ní ọmọ gbọ́n tí ó mọ̀ sí bá wọn gbé ṣùgbọ́n àwọn ọkùnrin yẹn wọn ò jọ ànábì torí bí a náà ẹgbọ́n tó sọ ànábì òun ò ṣe nǹkan gẹ́gẹ́ ànábì sọ pé kí ló dé tó fi ṣe báyìí owó òfìsí nkankan lẹ̀ láì ṣe kánà bí bẹ̀rẹ̀ pé ló dé tó fi ṣe ẹlòmí òní àà ah, ọmọ ó bàjẹ́ irọ́ ọmọ ò bàjẹ́ pánàsì ń sọ ni wípé kánà tó bá ṣe kankan tó wọn ò ṣe dá kàkà kánà bí òfin pé tó fi ṣe báyìí nǹkan ìwé tí àwọ̀ yẹn fi gbé jẹ ó ṣe ṣẹ́rù abọ́ ìlò fi fún mi lóúnjẹ kò ní ìdì abọ́ tó fi fún ọ lóúnjẹ lónìí yẹn ó jẹ tó bá dọ̀la ìwọ náà ó ti dé kó tó gbóúnjẹ abọ́ tó fẹ́ kó fi jẹ kó lọ gbé yìí àwọn ìgbàgbàgbòjẹ̀ ó ti yóò bìrì yẹn pápọ́ tó fẹ́ máa fi jẹun yẹ tàbí tó bá níbi abọ́kan ó rà wá ó wà fún ọ̀pàgbọ́ ìtàkùn láwọn ọkùnrin àwọn òmìnira kankan wá tó bá gbé abọ́ abọ́ tó ti ta tẹ́mà àwọn abọ́ tó máa ń ta ìmí tó ti lú tẹ́ bá búbẹ̀ bí pépò rẹ̀ ògùn kan tó bá tẹ́ ní pàdí ọkùnrin ní òfin jẹun àwọn aláwọ̀ akọkùnrin ẹni mọ̀ tó kú Ẹ̀sí ìrọ́kùnrin tó lọ kílì tó lọ tó mú jẹ kàkù jẹ́ kí ọkọ̀ sínú kílè. Ewé gbogbo ewé sínà táìmù ìjàrí. Ó fẹ́ gbọ́ lórí pọ́pọ̀ òlé pàtórí ẹ̀sọ́ tó ní pàdé. Ṣùgbọ́n ní ọgá ń bàbá inú Ánà, nǹkan sọ bá nà bí ò sọ pé kí ló dé tó fi ṣe kò túmọ̀ sí pé Ánà sì máa bàjẹ́ àpọ̀mọ̀ wá ó bàjẹ́. Nǹkan yá wàá ṣe lójú ẹ̀ kò yẹ kó ṣe. Èyí tí ò ṣe yẹn, á wàá lọ ṣe á máa mọ̀ pé fún àpẹẹrẹ kò gbálẹ̀ wà láwà mú bàálà wá wò mí o mo ṣe ń dálẹ̀ ọmọ tí èyí bá ń ṣe ọmọ tàtà ó ti mọ̀ wípé ó yẹ kó mọ́ dálẹ̀ gbẹgbẹ́ ká gbá etí ẹ̀ kọ́ mọ́ àwò wa ní wíkẹ́ẹ̀dì bàbá tò nínú ìwà ọ̀rọ̀ tí mo ṣe aláìkọ́ṣe rí nìyẹn o ní á ní òsì ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa tó lo mẹ́tọ́ọ̀dù nílé yẹn fún wa ẹ̀pà méjìlẹ̀ fún wa tó wà pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní nǹkan ṣe tí ò lè sọ fún bàbá ẹ̀ títí tó fi kú yóò padà nù ọmọ mi ó nǹkan lè gé lẹ́sẹ̀ ìbẹ̀rù bàbá òní jẹ́ tí ẹ bá rí ọpẹ́lọpẹ́ ìyá mi sì máa ń mọ̀ kò ní jẹ́ kí bàbá ó mọ̀ tó ló mọ̀ pé òun kọ́kọ́ gba ìgbà sí olórí ṣùgbọ́n tó yẹ pé bàbá yẹn rí bàbá yẹn lẹ̀ bí ànábì ṣe lẹ̀ sí àná ọmọ yẹn máa ń gbé ẹ̀jẹ̀ lọ pé òun fẹsẹ̀ pa bàbá òní kọ́ béèrè sí kí ló nítorí lọ́fẹ́ ìjọba wọn ò kọ̀ọ̀kan mójútó ìjọba mójútó sẹ́ni wọ́n ṣẹ̀dẹ̀ wá òbí ló fà wọ́n ṣàlàyé fún wọn kọ́ lẹ́kọ̀ọ́ tọ́mọ yẹn dàgbà yóò láàánú bàbá yẹn kìí sọ̀rọ̀ yóò ní àánú bàbá yẹn ọ̀rọ̀ ánà sí ẹnu kan ṣàlàyé o tó sọ pé ànábì ò bá ń wí pé kí ló dé tó ṣe tó ṣe kò sí èé corrective approach ṣe lílù máa ń lò ọlọ́run wá pẹ̀lú ọ̀gbọ̀n ọlọ́run tó bá dọ̀lá àmọ́ ṣàlàyé àwọn ìwà ànẹ́bì látòrí àárín àwọn ìyàwó ànẹ́bì àtàwọn ará àgbà àti bádọ̀ bí ṣe ń ṣe pẹ̀lú àwọn ará alé ẹ̀ bádọ̀ bí ṣe ń ṣe pẹ̀lú àwọn ará alé bí ṣe ń ṣe pẹ̀lú ará òde àtàwọn oríṣiríṣi ìwà ànẹ́bì tí Àìṣà sọ pẹ̀lú ọ̀gbọ̀n àmọ́ tẹ̀síwájú bẹ́ẹ̀ abẹ́ ọlọ́run bá ní kí ọlá gbogbo alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ dáadáa wà lọ́rọ̀ àdékún dáadáa lọ́wọ́ ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa àtàwọn àtẹ̀yìn ọlọ́run jábá nínú ìwòrán ọlá jábá nínú ìwòrán ọlá ọjà aláìrìn àdáyé ìbéèrè náà nọ́mbà wáàrù àkọ́kọ́ nọ́mbà tù ìrẹ̀lẹ̀lẹ̀ kejì alákọ̀ọ́kọ́ àdékún sàrán Kí ni ká mọ́ ní kí n jọ́ kí ni practical solution tí ọ̀rọ̀ anọ́sì tí mo sọ kọ̀mí àtàwọn ọmọ wa tò ní lọ́dúnbọ́nà ìyẹn ni pé kí ni ọ̀nà àbáyọ sí ìwà àwọn ọmọ wa tò ní àti ti anọ́ ìjọ gbà lérò pé táwa bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ọmọ wa wọ́n bàjẹ́ àbíjẹ́ ìgbà lérò Ẹ̀yìn ò sí lóyá. Ọkùn pàtàkì. Òkè, ẹjẹ́ kí n fọ ìlú. Gbogbo nǹkan láyé, kí ni orí? Gbogbo nǹkan láyé pátá. Kéèkéé láti pé tàn orúkò lóbi tó bá dàgbà tán apá ò ní ká mọ́ àwọn ọ̀gá ní yóò bẹ́bọ́ tí ẹ bá fẹ́ sọ ọmọ àti ọmọ ọwọ́ lè yóò bí sọ mi pé ìgbà tó mọ́ ti àyàkúyà tọ́lá aláṣẹ fẹ́ ló mọ́tọ̀dù ànájú ọmọ tí ò jẹ gbarí tàbá fún ní ẹgbà kékeré lọ́wọ́ ló sunkún àmọ́ ọmọ tẹ́gbà ti mọ́ra ní ọmọ lẹ́gbà mẹ́fà yóò mọ̀ jíjẹ pápápápá kò sọ pé kó má lọ ṣe ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ó ní wípé èèyàn ń ṣe sùúrù pẹ̀lú gbogbo tí ṣe ọmọ òjọra wọn torí wípé bíbí o kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ àdámọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ èyàn ò ṣe sùúrù èyàn ò ní ṣe ń bá sọ yìí méje tàbí lóṣù kan kó sọ pé kò torí mẹ́tọ́ọ̀dù tá lò gan ẹwọ ọdún tá a ti ń lò táwọn ọmọ wà jẹ́ náà tó wọ́ọ̀kì mẹ́tọ́dù tó lò náà. kíní kan àti ń pè ní àsọ́bùrù wàlẹ̀ hìlì èèyàn gbọ́dọ̀ ní sùúrù èèyàn sì gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́ lórí gbogbo bí ẹ̀ bá fẹ́ ṣe. àwọn ọmọ tá a pè tó ṣe gangan tàbílẹ̀ táwa lo ọgbọ́n míì láti ṣàlàyé gbogbo ṣe yẹ kó ṣe ó lè má lè ṣe níjọ́ kan yóò gbà ìdìbò yóò padà náà ṣe. ọmọ tó jẹ́ pé ó yẹ kó ṣe nǹkan tí ò ṣe ta wá lọ ṣe ta pé pé kó máa wù wá tó bá yá yóò ṣe nǹkan ẹ̀kẹ́ ṣe tó lẹ́sẹ̀ kẹta níjọ́ kejì àtijọ́ kẹta yóò bá sì kú gẹ́gẹ́ bí ìbá lo ẹgba náà ìlú jáde mọ́ náà ṣe gbà. mo bá gbọ́ pé táwọn bí bá ṣe ló bá lójú torí bọ́lọ̀ ló rà náà bì í. ní mo sọ yìí ọlọ́run ló rán ànábì lọ́dọ̀ tí wọ́n pé kò ṣùgbọ́n yóò padà wẹ́ yóò padà ṣiṣẹ́ ó dàbí àwọn ọkùnrin ní ìgbè fi ní bí àwọn aníkàmọ́ gbọ́ bùkátà lórí jíjẹ yín mímu yín nínú ẹ̀yà lílo èèyàn bá fẹ́ yàwó kan ẹjọ́ ń ṣiṣẹ́ ni nílé iṣẹ́ yẹn ìyàwó ó ń gba naira lóṣù ń gba 500,000 people. Ṣé ọkùnrin wà tó pé naira, owó rẹ̀ jù tó lọ jẹ́ kan náà àwọn jọ ń sọ pé bùkátà lé ní gbọmọ́? Ìṣíṣẹ́ rí fún wa ní wípé ìwọ náà ló ní tí tàbí níbàámu sí ìwọ̀ orí sí ọ̀rẹ́ta ọ̀gbìn yẹn ó máa pèsè ẹ̀ kò wá sí ìbínú lórí obìnrin yẹn pé adúrú 500,000 tó gbà ní rárá ìtìsájẹ lónìí ni rárá torí bọ́lọ̀ ní ìwọ ni kó pè sí ẹ̀ tó bá wá ní ìyàwó mọ̀ pé òní ó sára ìsí òní ó fẹ́ lọ wá bẹ́ẹ̀ ṣe nínú ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ti kọ́ yóò wà ràn lọ́wọ́ ṣùgbọ́n wá lọ bá àjà pé kò ṣe ojúṣe kìí sojúṣe bá ṣe wá wò yẹn sáwá lè kàtú síbì èmi jẹ́ ọlọ́pàá ọkọ kò lókùn ìyàwó ó ti dàrà wọ̀ àwọn wọ́dà yìí àbí tí wọ́n máa pè wọ́n tí ṣe wọ́dà àwọn yẹ́lò fìgbà ìkìlú kọ́ sáfíìkì orí ọkọ àtìyàwó ọkọ olókùn mo kàn rí pé wọ́n máa yẹn okùn ní ní ọ̀sùn mẹ́ta wọ́n ìgbà bí a gbà ń bá àpapà ṣé ọkọ yẹn wà ní nígbà tó owó oṣù rẹ ti pọ̀ jù jù lọ jẹ́ ká jọ yí padà rárá yóò máa ṣe níwọ̀nba bó ṣe lágbára tó gbé ẹni àkọ́kọ́ tóbìnrin sì lè máa yọ gàfà rẹ̀ fún tó lẹ́tọ̀ọ́ sí jù náà lọ́kọ tó fẹ́ àbìkàyẹ́ náà àbí ti àbúlẹ̀gbọ́n lọ sọ́ọ̀nù nígbà tí ìyàwó rẹ̀ lówó jù lọ ìyàwó rẹ̀ yọ zàká ó fẹ́ kó lọ sọ rárá ó lè lè lóko fún obìnrin ní òun gbà ó wá lọ bá ànábì ó ní abúlẹ̀gbọ́n mọ̀sùlù sọ báyìí ànábì ní sọ́dákọ̀ àbùlà ní tábìlẹ̀ ìsọ̀yẹ̀ lòdodo zọ́ọ́jú bí àhàk ọkọ rẹ ló lẹ́tọ̀ọ́ sí zaka rẹ ju ara àta torí wípé ìwọ ń tiẹ̀ o fẹ́ tọrẹ ọkọ ló sí torí yẹn ní bùkátà ọkọ ó lẹ̀ lọ fẹ́ gbogbo dáadáa tó ń ṣe gbogbo òṣèlú ó ní torí pé òun òun máa jẹ́ sí àwọn kejì yẹn mọ̀ wípé kì í ṣọkọ lọ́rọ̀ oúnjẹ sí òun máa fò nígbà tí bá pa á wá rẹkọgnáìsì àforí balẹ̀ fún ìyálé ọlọ́run mú bá lówó tó lọ yẹ bàbá ní ọkọ̀ ló òun nìkan ìyẹn tọkọ yẹn ò bá ní tó jẹ́ ní sísà káwọ tó jẹ́ ní sí ayọ̀ sàká fún kan tí mo yẹn ni nítorí náà ìwà anábì yẹn ló dáa jù ó lè wá dàbí ẹni pé kò wọ́n sì lójú wa ó jọ bẹ́ẹ̀ ni ànábì ní ogun tí mo kà lónú ọ̀rọ̀ tó sọ ní ìwé ká sọ pé káwọn ọkùnrin wá ya rí pé àá ah, ilé ah, kíá náà èyàn tún five hundred and thousand naira jẹ́ owó oṣù mi lọ báwo ló jẹ́ pé mi máa máa bọ́ tí kò rà mí sọ nìyẹn ìná fàtọ́lá lọ ùbá àjọ̀hún màlà bá dé wá bí máa àrùn pákó ní àwọn àti tó dé ojú ọkọ̀ yàtọ̀ sí pé ọlọ́run ló yàn lálé lórí wádìí mọ́ àǹfààní àwárí àti iṣẹ́ iná nínú dúkìá yìí. Gbogbogbò sọ ọlọ́run ló ṣàánú wa. Ẹlẹ́ẹ̀kejì, ẹ̀kọ́ yẹn jù báyẹn lọ nípa ìbójútó rẹ̀. Kí làwọn àgbẹ̀kẹ̀ ní làwọn náà? Bá a ti wọ́n ọmọ lẹ́kọ̀ọ́, abala nípa nípa dídúkù tàbí anẹ́sì yẹn tó jẹ́ ọmọ dáadáa ẹ̀ọ́sìn rántí bíbí ẹ̀ náà torí náà abala ẹlẹ́ẹ̀kẹta wá ní wípé a mọ̀ ẹbẹ̀ lọ́n lórí àkọ́mọ̀ wa àdúrà mẹ́ta ló wà nínú Kùránì tàbí tó tọ̀ sámọ̀ ṣe torí ní bá tó gbọ́dọ̀ lọ ṣe mo ti jẹ yín pa mo gbọ́dọ̀ lọ ìlú lórí rárá ó tọ́ kámọ̀ ìṣàdúrà yìí kí làdúrà àkọ́kọ́ rọ́bà náà hàbùlánà min àdúrà jìnà wà tó dorí ìyá tìná kú rọ́ta àyùn wọ́n ti àlìná ìlú ìgbàkínà ìmọ̀ràn. olúwa min àdúrà jìnà àwọn aya tó ni àwọn wàtórí ìyá tìǹà àtàwọn ọmọ kúrọ́ jẹ́ ojú fún wa a bá yẹn tó ẹni pé ọmọ àrídùnú kan ọmọ ìtútù ojú ọmọ wàjẹ̀ alẹ́rẹ́lẹ́ mú takí na ṣe wá ní aṣáájú fáwọn olùpáyà ọlọ́run àdúrà ẹlẹ́ẹ̀kejì ní mùkí sọ́lá àpáta bá bí àwọn ọmọ ìjẹ́ kí pé ẹwọ wọn ni kí tó kírun ti tó ń ṣe yẹ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ ọmọ mi ò ní kí kò sì kí tó ń sọ pé òun yẹn gan kò dúpẹ́ ọlọ́ gbójó lóòótọ́ tó bá mọ̀ ní ìwọlé wẹ̀ yóò da

mọ̀kímà sọ́láàtì wà ní torí àti olúwa ṣe mí ní ẹni tí ó mọ̀ ń gbé òdúró àtàwọn ọmọ mi rọ́bà náà wà sákọ̀ọ́bá ọlọ́pàá ìgbàdúrà jẹ́ ìgbà tó bá fi ṣe sáà ó rí pé fún ọmọ ní ọmọ kí o ní umu máa ní ẹ̀sì kí o ẹlẹ́ẹ̀kẹta rọ́bà náà àbùlá náà ní ńlá وأجل لنا من أمرنا رشدا ربنا olúwa wa afúlànà títa wá lọ́rẹ̀ ní làdúnkà látọ̀dọ̀ rẹ̀ gangan wá rahmata ìkẹ́ ربنا أبلغنا من لدنك رحمة وعلم لنا من أمرنا رشدا bá ní sọ́bí ìrọ̀rùn máa tọ́ wa bá ṣe rìn bá ṣe rìn àti bá ṣe rìn gbogbo rẹ̀ ó fi padà já sí dáadáa mọ́ kọ́ wa tí ẹ bá tẹnu má ju àmẹ́bí ẹ̀ta ìlàlámọ̀rí rẹ̀ ó dìrọ̀ àkọ́kọ́ kọ́bà ẹ̀wà àtọ́kọ ẹ àtàwọn ọmọ tó bá jóbìnrin ni ó kọ́bà ọkọ tó bá jọkùnrin ni ó kọ́bà ìyàwó kọ́bà ọmọ ó kọ́bà tó bá jóbìnrin ni ó kọ́bà ọkọ kọ́bà rẹ̀ ó kọ́bà ọmọ ìfáà mo ṣàdúrà ìdíjíjíjíjì ẹ̀sáfọ̀gbọ́ kan ní ṣé àdúrà ni ò dọ́dọ̀ ẹ̀ ni ó dọ́dọ̀ ẹ̀ torí pé níbo ló wà tó ti kú ilé rẹ. àsìkò kú rẹ yẹn ló tó àbígbà tó wà láyé ó yọ ọ àbólóhùn sàn ọ láàké àbó oṣù lóòrùn tó yọ̀ bẹ́ẹ̀ sí ọgbọ́ òfẹ́ pa lórí lásìkò rẹ̀ tó ló fi lọ ṣàdúrà tó ṣe náà gbà kó fi wà láyé àwọn tó sì tún gbà fún dáadáa tọkùnrin bá fún òṣùwọ̀n àmọ́ ìbànújẹ́ torí tọkùnrin yẹn wá jẹ́ kúrọ́tù ayélu ó jẹ́ ìtutù ojú kúrò obìnrin bẹ́ẹ̀ tó ní tọkùnrin yẹn bá wá kú ló wàá tún ìbànújẹ́ sí ìdútù kò níwọ̀n pé àdúrà tó ń ṣe pé kọ́kọ́ jẹ́ tutù ojú yẹn náà ló tún gbà

tọ́lọ bá kádàrá pé ní ó tún lọ́kọ yóò ní ìjọkọ̀ tó tó dáa jù tẹ́lẹ̀ pẹ̀pẹ́ bá nàbí sọ fún ìyá wa Umu Salama nìyẹn nígbà tọkọ rẹ̀ ìṣàláì èwo ló ń dárò dárò mọ́ níwọ̀n ká dárò òkú kò sáburú pẹ̀lú ṣẹlẹ̀ àmọ́ tètè sí kó pé ọlọ́run ẹni tó dáa ju ẹni tó ní ìjó fún ẹ̀kú ni kò jẹ́ ẹ̀kú ni kò fi tẹnu torí pé tó sọ fún ànábì ni pé òun ò lè rí ọkọ bí àkútálá mọ́mọ́ òun lè rẹ tó dáa tó ànábì ní bẹ́lọ̀ pẹ́ tó dáa jùlọ kó fún ọ nígbẹ́ ìtàlówáfẹ́ ànábì àkútálá máa tàbẹ́bì ta ló dáa jù ànábì tó padà fẹ́ ló sọ fún mú nìmọ̀ mi ní ìtàn bá dákọ̀ rẹ̀ òun sálámà nírọ̀ bí àlọ́ àríyá olódi ẹgbà ń ṣe gbogbo mùsùlùmí ayé ń tàdúrà fúngbà fún kí ànábì ṣé ká ní sálámà nìkan ló fẹ́ sálé pé tó lè wà lára àwọn ìyàwó àdúgbò láti jẹ́ ìṣòtòrí ní ìgbìrí ṣẹjá máa fẹ́ àdúrà mẹ́ta ìgbẹ́nu àwọn ọmọ múra wọn ọlọ́pọ̀ ẹ̀rọ jù wọn lọ́pọ̀ padà torí bí àdájú ni ìnà kọtílà lè ìsáàmì sí èsì àìní ní àsọ́bí ìrọ̀hman yùkọ̀ níbùrú kẹfà yàṣà ọkàn ọmọ ènìyàn bẹ ní ibi ọmọ níka méjì ọlọ́pọ̀ ó máa ń yí bó ṣe wù àlọ́ọ̀húnmọ̀ ya mú kọ́tílà lè kúrò صرف قلبي على دينك ويا مصرف القلوب صرف قلبي على طاعتك أو كما قال Àmẹ́bí torí náà, ìrẹ ọlọ́run ọba tó yí ọkàn sí ọkàn rírí rẹ̀ sínú Islam, ìrẹ tó yí ọkàn, ìwọ tó ń darí ọkàn, darí ọkàn mi sínú ẹ̀sìn ẹ̀. Lọ́mọ yẹn, ọlọ́run ń darí ọkàn ọlọ́run ní sí nínú kẹwàá táàmù ṣe ọlọ́run sí ọnú ọlọ́run tí ọlọ́run ti gbé a amẹni amṣe táwa ọlọ́run gbé lọ ṣùgbọ́n ọ̀ní rẹ̀ yíyàn lọ́kàn padà wàhánà lọ àyàhóòlù lẹ́yìn rẹ̀ lùmọ́ sí salam sọlọ́lá àríwá rẹ̀ ok man abab ẹnìkan bèèrè láàrin níbi bá ní kí n ṣe dáadáa sí ànábì ní ó mark ìyá rẹ̀ ó tún ní fún mọ̀mọ́n lẹ́yìn náà tàtún ní ànábì ní ìyá rẹ̀ fún mọ̀mọ́n ní tàtún ní ó ní ìyá rẹ̀ fún mọ̀mọ́n ànábì ní àbáàkà bàbá rẹ̀ hmm? fa àdìnà ta àtàkù bá tún súnmọ́ Naam. Naam. Wọ́n ní àbíṣì ta kàrí àwọn ọkùnrin kan wà, wọ́n máa fẹ́ pàtẹ́yìn níbi ojúṣe wọn fọ́mà. Ó ní ìrànà bí ìgbìsọ́fẹ́ ìrìn ní ọmọ òṣìdáadáa ẹ̀mẹ́ta ló sọ pé tó sọ fún wa torí náà tó bá fún yín ní 30 naira tán ló ṣẹ̀dẹ̀ wá fáwọn 10 naira tó bá fún yín 300,000 yóò dẹ̀ wá fáwọn lọ́gbẹ̀ẹ́ gbogbo yín 3 million yóò dẹ̀ wá fáwọn 1 million gbogbo yín 300 million yóò dẹ̀ fáwọn lọ́gbẹ̀ẹ́ torí náà ẹ̀yin jẹ́ bàí àbí ìyẹn ò wọlé ìtọ́lọ̀ ń bá pè lójúṣe wáyé láàmú ṣe ìjọ́gbè ní mọ́mì ní gangan nìyẹn ọlọ́run ní mo ti máa yàrí wálẹ̀ kan àrìjálù kọ wà múnà alàìsà àwa aláṣẹ lórí yín kí ni ìdí máa fàtọ́lá lọ́hùn báyọ̀hún àlàbà torí pé ọlọ́run fúnra ara rẹ̀ ló máa ń mọ̀ ṣe àjùlọ yẹ fọ́kùnrin pé kó mọ̀ jẹ́ lórí ọlọ́run wá bí máa àǹfàkú ní àmọ́ àti ìnáwó tí wọ́n ń ṣe nínú dúkìá wọn lórí àwọn obìnrin ìdí jẹ́yàwó mọ́ jẹ́yàwó nìyẹn jẹ́ kí n tẹ̀síwájú ma ń sọ lọ́dẹ̀ yìí obìnrin torí ní ya ní ó yáyàkúyà ṣàìtọ́ òun lọ́wọ́ àwọn àpá ní inú inú kẹsì wọ́n ṣàlàyé inú kẹsì pé tí ọkùnrin tó bá ti ń gbọ́ bùkátà lórí ìyàwó ẹ̀ èé sọ̀rọ̀ èèyàn fóbìnrin yẹn mọ́ láti gbọ́ràn sí lẹ́nu torí pé nínú tó ń gbọ́ bùkátà lérí ẹ̀ ṣùgbọ́n tó yẹ ó ní bùkátà sálàyé ìgbọ́ bùkátà lórí obìnrin yóò máa dá lórí tọkọ ní kéèyẹ pé kóbìnrin yẹn máa béèrè tọkọ òní fún àpẹẹrẹ aṣọ ọ̀pá kan ká ló jẹ́ 1000 naira aṣọ ọ̀pá kan míì ó jẹ́ 3000 naira ọ̀pá kan míì ó jẹ́ 7000 naira ọ̀pá kan rí jẹ́ twelve thousand ọkọ wa ara wọn ní three thousand ìyàwó alówó ń pẹ́ sáà pé kò rán ní one thousand ó tóbi tágbára òun ká ní oní three thousand ó fi wá ara aṣọ fún ìyàwó wa ní òun ò ní gbọ́rọ̀ sí mọ́ lẹ́nu mọ́ torí pé ní tí ò bá ti gbọ́ bùkátà káàmú ìfọ̀ràn sílẹ̀ ṣebó ra ọ ní three thousand kò ní kápá lórí seven tẹ̀sígbéyàtọ̀ wà mẹ́ ẹlẹ́ẹ̀kejì ìrẹsì

kílẹ̀ rí kì í lọ prógrámù ní omi inú lọ ń sọ bẹ́ẹ̀ ní ìsọ pé mo sọ pé kí ọmọ ìgbọ́mọ̀ sí lẹ́nu ókè àwọn sọ pé káláwọn lọ kọ àwọn oníjẹ́ lọ prógrámù yẹn mọ́ lọ́tí mẹ́jẹ lọ mọ́ ṣùgbọ́n ẹ̀yọ̀ kan tí mo ti mú yẹn pé ká mọ̀ mọ́ gbọ́rọ̀ sí lẹ́nu mi ìwé mọ̀ mẹ́jẹ lọ mọ́ gbogbo nǹkan wọ́n ó jẹ́ kí ìṣèlú mọ́ lọ sí tún lọ gbọ́ mi tí ó ní kí gbọ́ràn jọ lẹ́nu tó bá dè ní mọ́lẹ̀ mi gbọ́ ṣùgbọ́n tí wọ́n ṣàlàyé ni àwọn aláṣìgbọ́ mo sọ pé kìí ṣe gbogbo ọ̀rọ̀ láwọn afọ́ àmì sọ kódà kí wọ́n mọ̀ nítorí àwọn tí ó lò sí nǹkan ìfẹ́nú tí wọ́n so ló máa ní bùkátà sílé ṣùgbọ́n àwọn ọkùnrin kan ń bẹ wọn èé ṣe rárá wọn kò ṣe rárá kò lówó rí kìí ṣe pé kò ní o kò ṣe rárá yóò sì sọ pé òun ò ṣe irú àwọn yẹn kò lè máa pàṣẹ fóbìnrin tóbìnrin ò bá tẹ̀ láṣẹ rẹ̀ lásìkò yẹn obìnrin ò lẹ́ṣẹ̀ òṣó jẹ òní ìlàjílé obìnrin á fẹ́ jáde ó fẹ́ lọ wá tí ó jẹ ó ní ògbọ́dọ̀ jáde àṣẹ rẹ̀ yẹn ò lè múlẹ̀ ṣùgbọ́n ká ní tí ó jẹ ó ti wà á lẹ̀ obìnrin á fẹ́ jáde ó ní kó mọ́ jáde yes ó ní ráìtì láti tẹ̀lé ó sì ní ráìtì láti pàṣẹ lórí pé tó bẹ́ẹ̀ jẹ́ ti wà nílẹ̀ ní ìmọ̀ bẹ́ẹ̀ gbọ́ kiri yẹn yìí ṣùgbọ́n ọ̀kọ́rọ̀ ló ṣàmìyàn tó náà bó ṣe rí ìyẹn mọ́ ń sọ yẹn fún àwọn ọkùnrin tí wọ́n kì í gbọ́ bùkátà lórí ìyàwó ẹlòmí tó wà tẹ̀bí rí kóbìnrin jẹ́ ẹni tó máa ń ṣe wàhálà lórí kóhùn orí jẹ rí orí náà rí lò yóò pa gbogbo ẹ̀ sí ní yóò ní ṣègbóhùn ló mọ wàhálà tó bá ká àwọn ọ̀rẹ́ yóò ní ọjọ́ ẹ̀yìn òṣèlú níyàwó owó ní wàhálà ní yóò ṣe gbogbo ẹ̀rí àtúnjẹ́lé yóò ẹgbẹ́ kúrò bẹ́ẹ̀ Ẹgbọ́n tí wọ́n sọ yé, àwọn ọkùnrin tí èṣe rárá yẹn yẹ ká sọ fún wọn kí wọ́n lè mọ ojúṣe wọn. Ìyàwó tó fẹ́ sílé tó sọ dẹrú yìí, ó gbọ́ bùkátà kankan tó wá ń sọ fáwọn ọ̀rẹ́ yóò ra súyà lójọ wọ́n á lọ lé oúnjẹ pọ̀nmọ́ tó ká dáadáa tó ti fi bèrè one thousand naira yóò jẹ yóò ra ẹja palájọ ilé kọ́ yóò yawo ìyàwó òun wò ní problem pẹ̀lú gbogbo wàhálà yìí yóò ṣe ń àrùn jẹ irú ọkùnrin sọ fún pé ò bá jọ Àwọn tó ń ṣe kéfà ẹ̀yẹ ni àwọn alágbàsì lọ́ tó ń pè ní olópò náà. Wọ́n ní náà lè gba ṣẹ́ bátìdé ọjọ́ bí àbí òkú. Gbogbo nǹkan tí ṣẹ̀rẹ́ ẹ̀fà bá ti sọ pé èèwọ̀ ni ayẹyẹ tí ń ṣe lọ́wọ́ ìfòsìlà. Ní ayẹyẹ òkú ṣíṣe wọn ò bá dé jẹ ọ̀rọ̀ haram kọ́ ni ọ̀rọ̀ bá dé ọ̀rọ̀ bíbí àti súnmọ̀ kìí ṣe ọ̀rọ̀ haram àti halal tó bí àwọn àpá àsọ wípé ọjọ́ bí ṣíṣe àwòrẹ́ yìí fún bàbá mi ṣọjọ́ àwòrẹ́ yìí pé àwọn sàábé ṣe àwòrẹ́ yìí táwọn sábé ọ̀wọ́n ṣe àwọn ẹ̀rí tá pé wọ́n ṣe bá gbè nínú ìtàn àwọn ọba jẹ ní fásitì fìyàwó náà ni wọ́n ti bẹ́ orí èèyàn jọ náà ẹni tó tún ṣe bá dè nínú bíbélì kejì òní ẹ̀rọ ó sì tún pa ànábì ọlọ́run gẹ́gẹ́ bí ìwé wọn ṣe sọ oníjà lọ bẹ́ẹ̀ rí john ìgbà sí ìgbà lọ́gbẹ̀ ìmú ẹ̀rọ bíà tó ti yẹ tó àwọn nǹkan bá ríkà nínú òwe wọn fi hàn sí àwọn tó ṣe bá dè tó ṣọjọ́ aburú ni wọ́n ṣe jọ náà àwọn súnà Suna wa ààrẹ àpẹẹrẹ nínú àwọn tọ́lọ̀ ní kákọ́ṣì wọn ti bá àbá wa ní ṣe ayẹyẹ yẹ kó máa ṣe kó máa ronú lọ́sẹ̀ yẹn bá pé lọ́dọ̀ yìí tó náà ń dùn kí lè yẹn ṣe yẹn èèyàn ń súnmọ́ sàárè kí wá ní jó yẹ̀yẹ́ bẹ̀ so a ń kọ́ṣe àwọn tí è ṣe mùsùlùmí ọ̀dọ́ wọn láti rí ṣeéṣe kọ́ṣe tó dá ní wọ́n sàlàyé dáadáa láàmù ronú títà àti ṣe tó fúra tí bá lè fẹ́ fún wọn lọ́jọ́ ní ìrọ̀lọ́gbà ṣùgbọ́n yẹn mo lọ bá bèèrè wọ́n pè mí ṣùgbọ́n mi ò mọ̀ tó ń tẹ̀yẹ ni wọ́n ṣe fẹ́ ṣe mo ti sọ fẹ́ ni tó pèsè ẹgbẹ́ mi lọ wá gbà mí ló kò bá wá. Èmi rò pé kí áwọ̀ àti à pé ọ̀rọ̀ ọ̀nù pátọ̀ tí màá ráyè jókòó tí màá máa jà torí mo mẹ́rin yẹn dáadáa tí màá máa ṣàlàyé fún kí lè yẹ kó ṣe pẹ̀lú bá àṣé nǹkan ní òde ẹ̀mọ̀ òtẹ́ẹ̀lì lèmi jókòó sí torí àwọn àlejò ilé wọn yẹn àlejò mẹ́rin ìgbàtí wọ́n kàn gbé nínú káàkiri wọ́n ní kí ló lọ́lẹ́ họ́ọ̀lù kan ah ìgbàtí wọ́n ayé àwọn àwọn èèyàn ńláńlá ẹlòmí ìlú ègbó ló ti wá irú bí àtúkátẹ̀ rọra gbà wọ́n mọ̀rún ká tí wọ́n bá jáwà jẹ́ fáwọn tó fẹ́ ṣe tó tó bá lọ sọ àwọn ọ̀rọ̀ míì tí wọ́n bá ráàlì súnà wọ́n mọ̀ lẹ́ lóko yìí ìtàn tí mo kàn ṣàlàyé fáwọn ẹ̀yẹ ni pé ọjọ́ mi ṣẹ̀ ń ṣe ó dà ní ìsọkódà èdè Yorùbá ni o pé kí ni ọjọ́ bí tó ṣe lónìí fífi fífi yà èé ṣe tó fi jẹ́ pé ìwọ kìí ronú èèyàn ọgọ́ta pé ìwọ kù sí lẹ́ fífi ọ̀fàn àwọn ọmọ tí ò ní bàbá ọgọ́ta ó fẹ́ bá ó fẹ́ tọ́jú wọn onígbọ́já fífi ó ṣe wá fífi indigent àwọn aláìní fífi pé ó fẹ́ fún wọn ní ìlú tó ayé fífi yàgbà ní fásitì lóde mo ní kúrò lẹ́tọ̀ wá àwọn fífi student indigent tí ò rówó sùn ó sọ fún bá wọn náà onílòpé fífí àtúnkan ṣàlàmọ̀ ìlú lẹ́mọ́ a sọ fún wọn pé ẹ̀yí bẹ́ wá bí ẹlòmí ò délé mọ́ torí pé sọ fún pé ya rẹ̀ ló má jẹ́ ẹlòmí ò fún èèyàn lówó má torí wọ́n ní ń lo owó mọ́lú ìtẹ́ẹ̀sì pé yóò bá ojú dúdú nígbà wọn láàmúrí kò sí ìyá nìkan pa mọ́ nílé tàbí tó fẹ́ owó ẹ̀ torí ò ní fún káàṣì transfer owó sí tàbí bẹ́ẹ̀ owó olóbẹ̀ wá mú lólò owó tó bá bọ̀wọ́ fún ló lè lò tó wọ́n ta ń gbà lọ software wọ́n torí náà nínú ilé yìí lọ tẹ́kù sí sí èèyàn náà transfer one one million sí sí sí èèyàn five hundred thousand gbọ́ àwọn ẹ̀yẹ olówó ti ní wọ́n five hundred thousand sí sí sí èèyàn nínú fásitì yàtọ̀ ìtẹ́lẹ̀ ọ̀tún two hundred thousand hundred hundred thousand eleven hundred thousand lọ́nà six lọ́dọ̀ àwọn yẹn six million kì í ṣe owó gidi lọ́dọ̀ sí wọn tó máa gba ìlòdì tí ọ̀nà lé tí wọ́n rí wọn mẹ́ṣẹ́ àti mọ́lọ́ ọlọ́kan mo kàrà bọ́ tí pé orò tẹ́lẹ̀ ni pé kí n ṣàlàyé kí ní yẹn fún ẹni yẹn kí n fà mọ́ra kí wá ṣàlàyé sọ tí mo gbìyànjú láti sọ pé back day ń ṣe súnà ìdílé ẹkún sí ìrìn máa ṣe ọlọ́ ààrẹ náà alaikum salam eh? retirement is that bend down tó rìtáyà ní sábìsì yẹ́yàtọ̀ sí sábìsì yàtọ̀ stanford wọ́n ti dágbére tó dábọ̀ oríta hmm, mi sí ìrònú ẹ̀ ṣùgbọ́n mo ṣe dúró lọ́wọ́ ẹ̀ tẹbá ń bóyá ẹgbẹ́ ṣe lọ́la mi ò rí ìtọ́jọ́ tó rọ́n ti gbẹ́ lọ́wọ́ bí mo ṣe wà pé ó fẹ́ dà ní sábìsì pé òun ṣiṣẹ́ òun dúpẹ́ fọ́lọ̀ pé òun parí sábìsì ó yàtọ̀ sí pé mo dúpẹ́ pé mo pé sí yíá lé ìgbẹ̀yìn rẹ̀ ilé wọ́n bí ilé tó ọlọ́run tó fẹ́ pé mo yọ rí olùsáyà lẹ́nu iṣẹ́ mi kéèsì ní ọ̀tọ̀ ó yàtọ̀ díẹ̀ sí ìkìlọ̀ pẹ̀lú báńkì ọlọ́ àyà ìyẹn bí mo ṣe rí sí o àlékún sọ́lá ìfẹ́ sí pẹ̀lú àwọn tó ń gba iṣẹ́ ìyẹn náà Gbogbo nǹkan tó bá ti jẹ́ àárọ̀ èèyàn ní ṣe. Ṣùgbọ́n nítì àwọn tó ń ṣe rentals, ẹnìkan ní àbá mo ní ìṣíà, ta fẹ́ lò kí ní ta fi fẹ́ ṣe ọdún ọdún eégún àmì fún rẹ́ntà ní àdúgbò lọ́wọ́. Ṣùgbọ́n wọn, ìrẹ̀yà ọ̀sọ́ pé kó máa béèrè lọ́wọ́ pé kí lẹ́fẹ́ láta àlẹ́ ìlú pẹ̀lú ẹnì kan fẹ́ wá rẹ̀ ti ṣíà àti kánópì ṣẹ̀rí ọ̀gbẹ́ sọ fún wa pé ká mọ̀ béèrè pé ayẹyẹ kí lẹ fẹ́ fi ṣe ẹ tó ní kó wá àrùn jọ